صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ fún ọlọrun ọba ọba tí ó wù nínú àánú rẹ tí ó ṣe ìjókòó àìní ọrùn ọba náà ni ada ọpẹ fún àwa gba lérò wípé ní kí a ní ìdánilẹ́kọ̀ọ́ ní òní ó sì wu ọlọ́run bá bẹ́ẹ̀ arábẹ̀ ogun tí a bá máa ṣe ní ìdánilẹ́kọ̀ọ́ náà kí ó mẹ́ta ṣe àtọ́nà wa kí ó ti ní okùnfà oríire fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀ndà kìámà ìkẹ́ ọlọ́run ọlọ́run àti oore tí ò ní fìgbà kankan tí ò ní dáwọ́ kó mo bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam kí ó má dúró lórí tànàbí kó bá wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó tẹ̀lé ìlànà rẹ̀ àti gbogbo wa kó ìkàlẹ̀ lọ́mọdé wa ní àgbà wa lọ́kùnrin àti obìnrin pápá jùlọ ọmọ ìwà tí wọ́n ṣe agbátẹrù ìjókòó yìí kí ọlọ́ba sọ́nà àtàlà ọlọ́run kò sẹ́ni kọ̀ọ̀kan wá lẹ́sàn-án kí ó jẹ́ kí agbálada rẹ̀ láyé àti lọ́jọ́ gbẹ̀ndà ìṣèyàmọ́ mo kí àwọn àlùfáà mi tí wọ́n wà níbẹ̀ mi tí wọ́n jẹ́ kí n dájòkó àwọn àfáàwà àbúsídìkọ́ fáàgùnìyàmín kí àwọn àfáàwà tí wọ́n ṣe ìdarí ìdìkú náà àti gbogbo alẹ́ lápapọ̀ pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí àwọn elétò ṣe gbé kalẹ̀ tí ó máa jẹ́ àkórí ọ̀rọ̀ wa ní àárọ̀ yìí oní ni àkéyídàtú àhìlì sunnati wal jamaa àdìsọ́kàn àwọn àhìlì sunna wal jamaa àdìsọ́kan áálè súnà ọ̀lùjọ́mọ́ a tí a bá wo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó fẹnu ni inú fàtó yẹ pé níbòmí àwọn àfáà dé a lè ní àkídàtà áálè súnà tí ọ̀lùjọ́mọ́ a fi àsùnmọ́ ìwà sífàt kí ni àdìsọ́kan àwọn áálè súnà ọ̀lùjọ́mọ́ a níbi àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀. omi àkọ́kọ́ ní àkéídátà lè sọ́nà tí wọ́n lè jàmá a fi mọ̀hámálà tó lè fọ́ká ìbálò ní kí náà di sọ́kàn àwọn alìsọ́nà wọ́n lè jàmá a níbi ìbálò àwọn olórí ṣùgbọ́n tábà wọ́n tọ́pìkì wa yìí wọ́n túlẹ̀ ní ṣe àkéídátà lè sọ́nà tí wọ́n lè jàmá a lórí tábà mú lẹ́sẹ̀ fẹ́ pé àkéídátà lè sọ́nà ó tó lọ́rọ̀ sáwọn olórí ó tó lọ́rọ̀ sáwọn orúkọ ọlọ́wà tó lóyún ẹ̀ ó tó lọ́rọ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀làrúbá ṣe máa ń pò wípé nǹkan àbálẹ̀ mú gbogbo ẹ̀tàn èyí tá bá rí mú bẹ̀ náà àbùkọ́lọ́mọba kọ́ ṣe ní okùnfà dáadáa fún wa. àkọ́kọ́ náà kí ni tí a ń pè ní àlàkéèdà àdìsọ́kàn náà ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè yorùbá lédè lárúbáwá làwọn látara kẹ́límà tí àwọn ti àkọ́dà àtàkókò nǹkan ibẹ̀ láti rí àlẹ́ọ́kúdà àlẹ́ákédù tí kúránì náà sọ fún wa pé ọkúdà tó nìka láti takókò ìgbéyàwó ọlọ́ni láyọ̀ àkídùkùn mọ̀ lọ́wọ́ bí lágùn ìfi àìmọ́ ọlọ́run láwọn ọ̀bùra tẹ́ ẹ bá ń bú tẹ́ ẹ pé ìmínú ẹ̀ bí kẹ́ ẹ mọ sọ̀rọ̀ kí wà láì kẹ́ ẹ mọ jáde lẹ́nu ẹ̀ tí òmìnir ọlọ́run láàánú ìsìnyẹ̀ dín ní. aláàkẹ́ ìwà àkéèkù kan bí mọ́ akọ́tò àìmọ́ni ṣùgbọ́n akọ́tò fẹ́lẹ́mọ̀ ìlàfẹ́ lò yìí tẹ́ ta kókó rẹ̀ yíyún ajẹ́pẹ́ mímì ẹ̀ lọ́kàn ó wà nínú ọkàn yín yíyún àádìyín tẹ́ ẹ ṣe nípa fẹ́lẹ́ náà ní kẹ́límọ̀ akọ̀dà tẹ́ ẹ ta kókó ẹ̀ ìwẹ̀ láti rí i pé ní ìtànkùn ní àlàáfíà ìdá òun náà ní ta ta kókó rẹ̀ sínú ọkàn wa àrọ́bùtú wàlẹ̀sán níta ta wàlẹ̀kàm níta so tó yí nínú ọkàn wa ìyẹn ló bàtẹ́ pé ká tó lè pè nǹkan ládì sọ́kàn ó gbọ́dọ̀ rinlẹ̀ lọ́nà ọkàn yẹn láyé kó ba lò rọ́ ibà ń ká kó gbọ́dọ̀ máa nú tó níyè méjì mọ́ tí wa akida wọ àkídà ní ọ̀nà tá sọ yìí lè jẹ́ èyí tó da ó lè jẹ́ èyí tí ó da àbí alẹ́ tó ní tí ọmọ bá jábọ́ lẹ́yìn yẹn ni wàhálà ní o àkídà ni àbákídà kọ torí kó wà lọ́kàn tiwọn náà tọ́lá tí wọ́n bá ń tíráyè láti gbé kúrò hàn nígbà ọ̀dà kan mọ̀ ni báyìí ẹ lè kú lórí ẹ̀ka ní pé ó ṣe rí gan-an nu ẹlòmínì ni à ah, bàbá oyún bá rìn ní aago báyìí tí ìṣẹ́wẹ́ bá tẹ̀lẹ̀ ó ti nínú àkídà rẹ̀ lórí ìdàbí sọ́kẹ̀ àkídà náà làákà yẹn náà kòtò lónà gbé sọ́kẹ̀ ṣùgbọ́n tẹ̀ ń tó gbé sọ́kẹ̀ wọn tá a bá gbé sí òṣùwọ̀n tẹ̀rí tó lọ kò lọ ibẹ̀ láti pé àkídà tó bá ti là wà àdìsọ́kẹ̀ burúkú. ṣùgbọ́n táwọn ẹlẹ́sìn máa ń sọ pé àkídà yìí táwọn àgbà lérò ni àdìsọ́kẹ̀ tó dáa tẹ́pẹ́ kò sí ibi tá a ti rí ju ntọ́nà ọba fìrán nígbà muhammad sallallahu alayhi wa sallam ńlá ń pè ní àlàáfíà náà àwa lè rí ká tó lọ ká sọ àwọn orúkọ míì tó lè mú wa torí inú àtakò táwọn èèyàn nílé ni pé àkídà tẹ̀tẹ̀ ń pariwo náà àwọn kùránì àwọn hadithi anabi amúdàsálàm àbámbẹ́ yẹn láti sọ àwọn orúkọ míì tí ó tún ń jẹ́ yìí tó ẹ̀kọ́ jù tí kúránì pé náà ni al-iman ìgbàgbọ́ ìtí yẹn ní ìgbàgbọ́ nínú ẹ̀ ẹ̀yìn pé mo nígbàgbọ́ ti wájú mọ̀ láti nà ọ̀kẹ́ ní al-iman ìrẹ̀ náà ni atawhid ìmọ̀lọ́nlẹ́yọ̀ ọ̀kan tó gbọ́n tábà nígbàgbọ́ tábà mọ́lọ́nlẹ́yọ̀ ọ̀kan láwa nígbàgbọ́ táwọn nǹkan tó kù. kíra tó máa ń pè ní àsúnà ẹlẹ́bí rọ́pọ̀lọpọ̀ àfáìsìn tó yẹ pé ọ̀rọ̀ àdìsọ́kàn mẹ́mọ́ sọ nínú tíra wọn láti lọ ní àsúnà lìsúnà ìmáàmù ahmed òṣòlì súnà ṣẹ́rí súnà alìmáàmù albarbahari àsúnà tó lè abdullahi ibùnú ìmáàmù ahmed àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́tẹ́ máa di bí àwọn àfa àtàtó kọ tíra wọn ní àsúnà tó yẹ pé ìtọ́gbà lérò ń bẹ náà ní ìlàbí pẹ̀lú mi ní onísúnà kí la kọ́kọ́ wò mọ́ lájẹmọ́ àdìsọ́kẹ̀ la kọ́kọ́ wò ẹnu ní onísúnà lágbájá ẹ̀rí irúgbọ́n ni ìwó kọ̀ọ̀kọ̀ àìléyè sí nísúnà ẹ̀rí irúgbọ́n ni torí pé irúgbọ́n ló fi mọ́ onísúnà ìgbọ́n tá a kọ́ wọlé ni kí ni àdìsọ́kẹ̀ àwọn elétò wa ní àfidàtà alìsúnà tí wàlìjàmá alìsúnà wàlìjàmá kí náà fi yàtọ̀ sí àwọn ìjọ yòókù sáàkú dúró pé àlàáfíà lásán tábà túlẹ̀ báyìí lẹ́yìn àṣàbà ó lọ torí pé ìsìláàmù tó pìọ̀ ní gbogbo wọn ṣe kíni ní gbogbo wọn ń ṣe. àwọn tìbáàrù tàbíyìn àwọn àgbà àwọn tàbíyìn fẹ́ bọ́pọ̀lọpọ̀ àṣàbà láyé sábà ní àkídà àdìsọ́kàn alìmán ìgbàgbọ́ láyé tí wọn kò sí wàhálà torí pé gbàgbọ́ kan náà náà ṣe kíni iná dúró lé lórí ṣùgbọ́n gbà tí ìgbàgbọ́ pín yẹlẹyẹlẹ

inú alámọ awakọ̀ àti ìṣètùnà ìgbà tí ìṣètùnà ṣẹlẹ̀ tí ń kálukú ń gbégbé kú gbédé ó bá di pé sáàmù lánàá rì àlàkùn ẹ̀dá ẹni palẹ̀ ti gbọ́rọ̀ ẹ̀rí pé ọ̀rọ̀ ló kó mokomoro wa inú afi ń pín àkídà pé ẹ̀yin ilẹ̀ ti dé èwo ni àkídà alùsùn náà bẹ́ẹ̀ ni tó tọ́ bá ní àkídà ń sìn oríṣiríṣi àwọn èèyàn báwo ni táà náà ìtàlẹ́ mọ̀ dá gbogbo àná ti mọ̀ pé àkídà oríṣiríṣi ní kálukú ti gbé wọnú islam káwá túlẹ̀ kí àkídà lásán àyìn máa béèrè pé irú àdìsọ́kàn wo àwọn tó ń bọ́ ànábì àwọn ọmọdé ọ̀sánlá àkídà kan náà nẹ́nẹ́ tó ń bọ́ sàábà ànábì àkídà náà nẹ́nẹ́ lórí kíni nẹ́nẹ́ dúró lé lórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn ní láyọ̀ pé àkídà àlè sọ́nà kí á lóde tá a fún mú ti àlè sọ́nà torí pé òun náà nìyí tánàbí àmọ́sọ́mọ́sọ sálám tó mú wa òun náà lànàbí ní àdìrọ̀ ọmọ tí gbogbo ẹ bá dàrú tán náà lápẹ́ ní àkídà tó sàlàfíyà àkídà àwọn ẹni ìṣíwájú ànàbí sọ fún apẹ́ ní fa iná ọmọ ẹ̀yẹ ìṣmínkùn ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ní kẹ́mi rẹ̀ gùnú yín kó mọ̀ sẹ̀mí pàtàyà rọ̀ tìlá fán tètè rọ̀ ànàbí ní yóò rí yapa yapa yà ànàbí wà bá mọ́ ń díẹ̀ o ó tún wá ròyìn rẹ̀ pé kẹ̀sí rọ̀ ọ̀rí pé pínpín iná àlẹ́bí ó ti ta fàtì. ó mọ̀ pé inú ìyapa tí ó kọ́ ṣẹlẹ̀ náà lọ́rọ̀ àdìsọ́kàn kálukó mú tiẹ̀ yẹlẹ́ yẹlẹ́. tó bá ti wá rí bẹ́ẹ̀ wọ́n wá fẹ́ wọ́n náà báyọ̀ pé àdìsọ́kàn wo láwọn á tẹ̀lé báyìí. àlẹ́bí náà àlékún bìsùn náà ti ìlànà tèmi múlẹ̀ náà ní kẹtẹ̀lé bábá ti sọ lànà ànábì akọ̀gbẹ́ láti di àdìsọ́kàn torí ó nípìnlẹ̀ ẹ̀sìn. wàsúnà ti lùkúlà fáyọ rọ́ọ̀ṣì dínà ní màdìyí na mi bàdé àti ìlànà àwọn afinimọ̀nà àwọn àrólé tó ń bọ̀ lẹ́yìn mi tàmọ́sàkù bí ha ẹgbàmú dáadáa wa abdu aleyhi abinawaje ẹsẹ̀ yín ọ̀gá yín tẹ ẹ má yìí ó jábọ́ ó fi hàn pé tí gbogbo ẹ bá náà sọ pé ó sọ yìí bẹ́ẹ̀ ló sọnù hadith mi pé àwọn yahudi pín sí seventy one àwọn nasara pín sí seventy two fasatafẹ́rì kọ́abil umma ilé asalafi wa sabuina firkọ ìjọ mi inú òpin seventy three anibiri kò ló àfinaar gbogbo ẹ̀ ní ìyẹn lọ́nu náà ìgbà tí pé wọ́n ní ká wá dì mú anabi sọ́nbì kẹsẹ́ alìjàmọ́ à di jamaa mu yẹn láwùká rí kíjà á lè sọ́nà wàlì jamaa á. ó sọ ń bomi pé ní mọ ana alẹ́ yìí àlìyáwó wà sàbí bẹ́ẹ̀ni ṣe ṣe lẹ́ni mi ti láti sọ́kàn rẹ̀ mo ti fèjọ́ bì bí ṣe ṣe lẹ́ni èmi àtàn sàábà mi bẹ́ẹ̀ ni kẹ́yìn náà tẹ̀lé. àìsàn àti gbogbo nǹkan dàrú nínú àkídà jamaa kọ́ wá fẹ́ má kídà àkídà ta lọ́mọ wá káàkiri ìtànà dídé kí tó fi lẹ̀ òun náà ni súnà nẹ́bí àwọn jẹ̀mọ́ ẹ̀rọ lọ́mọ wákàtí àwọn jẹ̀mọ́ tánàbí fílẹ̀ bóun ẹ̀sìn gbọ́yé tó yẹn lẹ́ni kó fi ní mọ́ tá a pẹ́ pẹ́ ni alùsùn náà èwo ti kẹ́tọ́ máa nǹkan alùsùn bẹ́ẹ̀ ni tó gbogbo ẹ ti dàrú. náà ẹ wá rí àkídà tí à ń sọ̀rọ̀ rẹ̀ àkídà alùsùn náà sọ̀rọ̀ jẹ̀mọ́ a tí a ní òun náà ní ìpínlẹ̀ tí a ti gbámú oríṣiríṣi ọ̀rọ̀ ló wá wá lórí ẹ̀ alẹ́ akéèdá níbo la ti máa ń mú gan àwọn eléyìí ni àkàtọ́ ìfọ̀lá akéèdá àwọn tá a mọ̀ sí karakitaristiki àkídà àwọn nǹkan ẹ̀ṣá rẹ̀ ó náà ní pé àkídá tún tàùkì fìyà àkídà ń ṣe àgbélẹ̀rọ tàwọ̀kì ìfíyà ni ẹnìkẹ́kẹ́ ò lẹ́nu ń bẹ̀ ọlọ́run ló gbé kalẹ̀ làdákàlà lè áhàdìn fi ha ẹnìkẹ́kẹ́ ò lè tọwọ́ bọ̀ gbogbo àdìsọ́kàn bẹ́ẹ̀ pé èyí ni ẹni pé ẹjẹ́ àdìsọ́kàn báyìí èyí sá àdìsọ́kàn gidi ìmọ̀ láti wá rí òun náà nínú alìkìtàbí wàsùnà ilé ìkọ́kọ́ jẹ́ pọ́ìntì tá kọ́kọ́ gbọ́dọ̀ dì mú pé gbogbo táwọn bá ti ń pè ládì sọ́kàn o ibi tá a ti rí náà nínú ẹ̀rí ẹ̀rí ni ó sọ máa pé ìdàdì sọ́kàn nìkan yìí tó bá di ládì sọ́kàn kan tí ò bá ti lẹ́rìí gẹ́gẹ́ bí ìjọsìn tí ò lẹ́rìí náà ni eléyìí gan ni ìpínlẹ̀ ìjọsìn irú ìta sọ fún alẹ́ kan pé ní ọmọ ògbọ́dọ̀ jẹ́wọ́ lẹ́yìn ìyá rẹ̀ káìpẹ́ èèyàn ti alẹ́ sí ká ó lè kán lápá o àwọn yìí o reality náà sọ pé tí ó bá jábọ́ lè ṣe kí ni ó lè kan lápá ṣùgbọ́n kì í ṣe yìí là ń pẹ́ ìṣòro mọ bá láyé rẹ ní kíní kan kò ní rí bá ti ṣe àdìsọ́kàn ni ìwọ́ wàá gbé sínú ẹ̀rí tọ́lẹ́rì fún yìí ayékéyìn ṣe àkéèdà alẹ́sùnáwá àlùjámáà náà èyòbó ni ẹni tó bá ya tó sínú odó àbí kó rú káàkiri mo ṣe wà nínú àdìsọ́kàn àwọn ìlú míì ọtún lo orú ìyẹn náà nínú ẹ̀rí ọ̀túnba sọ́dà àti sọ́kàn yìí ẹ́ ọlọ́ba sọ́nà àtàlà ó wá sọ fún apá mọ̀láìkà látọjúwe pé mọ̀láìkà kan wà ó tán kọsẹ̀ wálẹ̀ ṣùgbọ́n ọwọ́ ẹgbẹ́ ọtún rẹ ọwọ́ ẹgbẹ́ òsì ọ̀rí wọn ṣùgbọ́n ó ti rí kà nínú ẹ̀rí ọdá àti sọ́kàn yìí àbọ̀ nídà àti sọ́kàn torí pé ọrí kíni fún ọ̀rẹ́ rè fún kí tó gbàtà kọ́kọ́ torí pé ọ̀rẹ́ rè fún yìí torí pé ọ̀rọ̀ àdìsọ́kàn wa ṣebi pé làálà á tẹ̀dà àdìsọ́kàn kan báyìí. ẹ̀rì ọ̀fẹ́ lọ gbowó lọ́dọ̀ ẹni tó jẹ́ lówó ọba kọ̀ọ̀sì òsì ọba ní à ah, ẹ̀pẹ́ owó yóò ní dékí ni kò ní bọ́ sí àdìsọ́kàn ni àwa lọ wọnú ẹ̀rí àárín tó jọ bẹ́ẹ̀ kọ́ dáàdì sọ́kàn rú yìí o àmì dáàdì sọ́kàn dáàdì sọ́kàn mú ẹ̀rí láti mọ̀ mu ní àdìsọ́kàn wà tó ń náà ọlọ́ni wàmọ́ àtàkùnmọ̀ rọ̀tún fàkùdóhù ìtànà ìbámu wa fún yín ní kẹ́ gbá o wàmọ́ ẹni ha kùn mọ́ ánìwò fàǹtàhù tó bá ní kẹ́ mọ́débẹ̀ gbọ́dọ̀ dédé tó bá mú wa lọ́rọ̀ ẹ̀sìn yín àwọn ìpínlẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn náà sì ní ọ̀rọ̀ àdìsọ́kàn wa èsì tí èèyàn ń forí gbé kalẹ̀ àmì èèyàn lè jẹ́ pé ní nínú àdìsọ́kàn tiwọn ìròrí náà ni lọ́sì fojú ẹ̀sìn wo ẹ̀sìn rè ẹ fojú ẹ̀sìn wo ṣùgbọ́n tí ò sákọọ́lẹ̀ fún nínú ẹ̀sìn. bákan náà al-akeidatu júlùhà gàìbíyà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àdìsọ́kàn nǹkan kọ̀ọ̀kan ni ìtọ́lá àdìsọ́kàn tó lágbára ní nǹkan ọ̀pọ̀lọpọ̀ àdìsọ́kàn ẹ̀wọ̀n tí mọ̀lẹ́kà tí mo sọ fún kí kálukú wá gbàgbọ́ ìjà àfojú rí wọn rí ṣùgbọ́n a ọlọ́run sọ̀rọ̀ ọjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama lẹ́nìkan ò ti rí pé sin is giving is believing yìí ò lọ nínú àkídà o tó bá ti dúró tì yẹn ìyẹn lè kó lu islam lórí eré èèyàn ò ti ní ìgbàgbọ́ àfi tí n bá ṣe kíni tí n bá gan ni ara ọ̀ lè gan ní àwọn nǹkan tó ní ìgbàgbọ́ sínú àkídà ìgbàgbọ́ rẹ ò ti gbọ́dọ̀ níyè méjì lórí ẹ̀ pé mo gbàgbọ́ òdùnmọ́ àti ìwà tí ìrì náà ní ìgbàgbọ́ ì ìyẹn lọ́nà fi ròyìn mùmí ní gidi pé alẹ́dínà yóò minú nàbí lọ́gà ibi àwọn mùmí ní àwọn lẹni tó jẹ́ pé ní wọ́n gba kọ̀ọ̀kọ̀ gbọ́ yóò minú nàbí lọ́gà ibi ẹnì kan lóun sọ pé alẹ́dínà yà á lámú nàbí lọ́gà ibà ọlọ́run sọ pé wọ́n mọ kọ̀ọ̀kọ̀ wọ́n gbàgbọ́ ni wáyé gbọ́n nǹkan kọ̀ọ̀kọ̀ yìí agbọ́dọ̀ wa ní tá a ni. irúta mọ̀lẹ́kà tá sọ̀rọ̀ wọn fún àkàtì ẹ̀mẹ́tì lọ́dọ̀ mọ̀lẹ́kà bá gẹ́gẹ́ ta nígbàgbọ́ sí àárọ̀ lọ ìgbàgbọ́ òòrè òsì gbọ́dọ̀ yín gẹ kò gbọ́dọ̀ mẹ́hẹ. bákan náà ọ̀pọ̀lọpọ̀ tí ó sẹ̀ lọ́jọ́ a mọ̀ àti nígbàgbọ́ sí inú sàárè ìkẹ́ wa ń bẹ̀ ìyá wa ń bẹ̀ kò sẹ́ni tó gba kó ṣe pé wọ́n mọ̀ kó ṣe pé wọ́n rí ṣùgbọ́n tó ń ka ẹ̀rí náà a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí i eléyìí tún jẹ́ ọ̀kan nínú ọ̀nà ìgbàgbọ́ alimami bin kọ́yẹm ẹni alimami bin lọ́gáyé àjálò lè mọ̀ kọ̀ mọ́ tẹ alálẹ̀ ìtìlá ọ̀pẹ wọ́n ní kéèké ẹ̀ nígbàgbọ́ sáwọn nǹkan kọ̀kọ̀ inú póòtù tó ga ni lọ́dọ̀ lọ ẹ̀pá àwọn kan lé ní ibi fi fẹ̀sùn a ní gbogbo táwa gbàgbọ́ yìí pé àwọn ọkùnrin ọ̀páàtì ni àwọn statishan èèyàn rí ẹ̀ń gbàgbọ́ ní tẹ́ẹ̀ rí làwọn òfin nígbàgbọ́ àwọn wá rò pé àwọn náà wà ń pò tó ga pé àwa abẹ́ lórí pa abẹ́ rí nìkan la gbàgbọ́ ṣùgbọ́n àlìmọ́ mi kọ́ ti jẹ́ kó yá pé ẹni tó wà ń pòsì tó ga jù ẹni tó gba nǹkan kọ̀kọ̀ tó rẹ́rìí fún tóun ò sì fojú rí tó gbàgbọ́ ìkùnlá ni. bákan náà العقيدة أهل السنة أهل السنة والجماعة nínú àwọn ẹ̀sà rẹ̀ náà ni alùwàsàtìyà ìwọ̀ntúnwọ̀nsì ó wà ń bẹ̀. ìkọjá àlà ò sínú àkídà àlè súnà àti ètò òsì sí ń bẹ̀. torí tọ́lọ̀ ń fi ròyìn amòmí ní gidi ọ̀nà ẹnìkan ní pàkàtàlìkà jà àlìnákùn ọmọọ̀tàn wàsàtọ̀ ẹ̀yìn níjọ àárín gbùngbùn tẹ́ àlà tẹ́ẹ̀dì ṣe àti ètò litakunu ṣọ̀dá alanaad kẹlẹ bá jẹni tí ó lè máa jẹ́rìí lórí àwọn èèyàn. ẹ̀yin lè fà fẹ́ máa jẹ́rìí lórí àwọn èèyàn wọ́n lè sọ fẹ́ ń pẹ́ ẹ̀yin ti ṣàṣejù lórí gbẹ́dání ẹ̀yin ṣe àṣe èso ẹ̀rí ẹ̀gbẹ́ tó ń rìn láàrin ọ̀nà tá a wà ń sìn olórin lọ́dọ̀ ẹni tó ti wá dúró ní etí bí ó ti fẹ́ sọ nùnú ó ti fẹ́ jábọ́ sọ́lé ọ̀nà ìbòmí ẹni tó dúró fẹ́ gbẹ́ kejì náà ẹni tó wà láàrin ló mọ̀ pé àwọn méjèèjì padà ìyẹn ló bá tó pé a fún alápèjúwe bí a lè súná ọ̀lìjàmá bó ṣe wà láàrin gbogbo nínú ìfèsì wọn nínú àdìsọ́kàn wọn tí a bá wo ọ̀rọ̀ gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí kágbàkádàrá gbọ́ ara àwọn tó yẹ pé ní wọ́n sàfihàn tó ń pa ọ̀rọ̀ kádàrá kó náà gbàkọ́ lọ ní í ṣe nǹkan tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ bá nẹ́gbàá kádàrá gan ni à èèyàn ló wá ń díẹ̀ mo lọ sọ́ọ̀bù tí ó tà èèyàn ló wá ń díẹ̀ bó bá lálà èèyàn ló wá ń díẹ̀ kìí ṣe lásán ẹnìyẹn tábà gbé sọ̀rọ̀ kádàrá sáṣe èso ló ṣe àbáṣe jù àti èso nítorí tó yẹ kó nígbàgbọ́ sí kò nígbàgbọ́ sí. bẹ́ẹ̀ lára tó yẹ pé ní àṣejù ń tiwọn wọ́n gba kádàrá gbọ́ lágbọ́yé tiwọn ní àgbọ̀ ìgbàgbọ́ tó bódì. àwọn tàkọ́tà sọ yìí ni àwọn kọ̀dàrí yá àwọn tó wọn kọjá àlà lórí kádàrá ni jàbùrí yá tí àwọn alùsùnlẹ̀ ti méjèèjì pé orí àánú ni àdìfọ́kẹ̀yìn méjèèjì sínú àkúrẹ́ àwọn jàbùrí ń gbà pé tí ẹ̀ lé dá ṣe ọlọ́ọ̀bá náà gbogbo ẹ̀ bá dẹni tí ò kírun ni bu ọlọ́run ló kọ pé kò ní kírun gbà pé dé lẹ́bù yẹn ẹ tó bá ń gba ìdáná ni ẹ má bú ẹ̀rí ọ̀rẹ́ ẹ̀rá sílẹ̀ bẹ́ẹ̀ ẹ má bú ìkànnì wọn sọ pé ní alukọ́wù mọ̀kúfà wà yẹ pé ó dàbí ẹni alukọ́wù fìlíyàmì mọ̀kúfà wà bí ẹni ó ní èèyàn dà bí ẹni tí adè lókun tá a wá jù sínú omi òkun táwọn sọ pé ní ìyáàka ìyáàka antabtala bìnnìmá ẹ̀kọ́ dọ́wọ́ rẹ omi ò kan la fẹ́ńtà jù sínú omi sátidé kódà kó máa wẹ̀ sómi òní kan la yóò kú olómi kan la yóò ṣe ni yóò tẹ̀lé sílẹ̀ ó ní bọ́rọ̀ wa ṣe jẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ti dè wá pé ká máa bú yẹn kẹ́mọ́ pé rárá ó ṣe kírun àwọn jàbùrí àwọn gbọ̀yé bá wọn àtẹ́jọ́ ti tó wọnú kádàrá tán gbọ́yé bá wọn aṣojú ti wọ̀ báṣe tó ṣe wá ní tàwọn àkọ́kọ́ tí wọ́n gbàgbọ́ pé èèyàn ní í ṣe gbogbo ẹ̀ èèyàn ní wọ́n díẹ̀ bẹ́ẹ̀ làṣejú ọ̀tà àwọn kíni àwọn ẹ̀kejì táwọn sọ pé ní rárá gbogbo tí èèyàn bá ṣe èèyàn náà ló ṣe àwọn náà ló ṣe ẹ mọ́ búyàn lórí ẹ̀ alùpùpù náà dúró láàrin báwọn àkọ́kọ́ lọ́nà àti báwọn ẹ̀kejì lọ àwọn kan wà tó yẹ pé ní ọlọ́run bá sùpánù àtàlà ó fún yàn ní agbára láti ṣe ọlọ́run ni wà á dẹ̀yìn náà òun nàìjíríà yìí atọ́yàn fọ́nà méjì kó mú yìí tó bá wù ọlọ́run ní náà kálákìnà ìnsánà mi nóòtù fàtìlẹ àmúṣáájìn àwọn aládàáyàn láti bí omi lọ́gbọ́ ọjà anáwó sẹ́bí ọjà anáwó sẹ́mi ànfàṣírọ̀ iná àdẹ̀yìn náà òun ilá ìmọ̀ ṣáàkìrán wa ìmọ̀ kàfùrọ̀ ọlọ́run làwọn fọ́nà mọ́ èèyàn ó lè jẹ́ ní tí ó dúpẹ́ tí ó mọ ẹsẹ̀ sọlọ́run ó sì lè jẹ́ ní tí ó sọnù ọlọ́run ti fi méjèèjì hàn. ó jẹ́ pé ní àní sàṣejù ní àárín alùsùnà dúró láàrin. mákàlẹ́ níbi asmọ́ ńlá ìwà fìfà àti àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ọlọ́run àwọn ẹ̀fọ́ sàṣejù fẹ́ pé ní ń forúkọ ọlọ́run àti ìròyìn rẹ̀ rinlẹ̀ ìfìdó tó wá sàṣejù dé ń tó wá fi ń wé ẹ̀dá. ọwọ́ ọlọ́run dàbí ìkan báyìí ojú ọlọ́run dàbí ìkan báyìí ẹsẹ̀ ọlọ́run ó báyìí àwọn là ní alimusabia aṣejunu à ń forúkọ ọlọ́run à ń fi ìròyìn ọlọ́run à ń fi rinlẹ̀ bó bá ṣe wá náà ní láì ní lọ́nà síbẹ̀. àti láwọn kan takò pé bá lọ́lọ́ lọ́wọ́ ẹ ti fi wé ẹ̀ dànù ibi ni àwọn ọwọ́ lo tí ẹ bá ti dáadáa fún yàn pé ah, mo rọ́wọ́ rẹ o pé kò mí ọwọ kó ori ọwọ́ rẹ ó rí dáadáa tí tó ṣe ní ìpè ọlọ́run lọ́wọ́ o ẹ̀rìkọ́ yẹn yẹn tó kọjá là àbí wọ́n ṣe ètò alùsùnà dúró lágbèrè méjì náà àkéde alùsùnà àkọ́kọ́ lọ tán fi ìròyìn ọlọ́run débi kan tó fi ń wé nǹkan ẹ̀dá wọn lọ tún níròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìbàdàn alùsùnà àlùjàmọ́ ẹni tó bá dúró ní àkídà wọn kò ní sàṣe ètò bẹ́ẹ̀ ni kò ní jẹ́ aláṣejù. nínú ìròyìn wọn tó ní ìròyìn àkídà alìsúná ni alìfìtìríyà ìyẹn pé àdìsọ́kàn tó bá ìjọmọ nìyẹn mu ni ó bá ìjẹ́dá ìyẹn mu ẹni ànábì àmọ̀tò sọ́lám ló ń sọ fún akẹ́ni kúlùmọ̀ olùdí ní ó ládùn alàlùfẹ́tẹ̀rọ̀ gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan tọ́wá bí fáyé la bí wọn tó ju ọ̀nà àdámọ́ islam fa àbáwáwù yóò awùdá ni ṣùgbọ́n gbà mí máa ń ní ṣe pé ní bàbá rẹ̀ lè sọ́ di yẹ̀wúdí tó bá bọ́ sọ́wọ́ yẹ̀wúdí àwọn yìí ni àbí tó bá bọ́ sọ́wọ́ nàṣọ́ra tó sọ di nàṣọ́ra àwọn yìí ni àbí tó bá bọ́ sọ́wọ́ bọ́gibọ̀pẹ̀ kó di bọ́gibọ̀pẹ̀ látara òbí tí obì sáyé ṣùgbọ́n ojú ọ̀nà islam tó pure làdàmú ibi láti mọ̀ pé ní ẹ̀sìn islam ẹ̀sìn àdámọ́ àwọn kẹ́kẹ́ àbẹ́ pé àdámọ́ àánú òǹkà àbòsè rí ara àdámọ́ ni pé káwọn pé èèyàn ò lè mọ ẹgbẹ́ lábẹ́ àdúgbò lẹ́ni tí ó lè kíni tí ó dà ọlọ́run wà bákan náà tọ́ba níbo lọ́lọ́run bá wà ń sìn kódà ẹni tí ẹni tí kò lẹ́sìn náà ẹni tó ní ọmọ òkè ó lè takò ó ṣùgbọ́n tí ẹ bá fẹ́ wà lóṣòro kan òkè ní owó kò ní wọlé ọmọ ẹ̀kọ́ wà nú àdámọ́ pé níbo lọ́lọ́run bá wà òkè lọ́lọ́run bá wà. islam àkídà àwa mùsùlùmí àkídà tó bá àdámọ́ mu ẹ̀rí ìlànà bí sọ nínú hadithi pé ní ọlọ́ọ̀ni ní ẹ̀ka látọ̀ ìbáàdì ṣùnẹ̀fà àkọlà yẹn pé mo dáwọn gbogbo ẹrú mi lẹ́ni tó mọ ọlọ́run lẹ́yọ kan fàyín náà mẹ́jì tá láwọn ṣètọ́ ni èsù lókè wàá fọwọ́ bà wọ́n gbà fẹ́ délé ayé tó wá fẹ́rí wọn kúrò nínú ìjọsìn fọlọ́wọ́n ọba ọba kan ṣoṣo eléyìí náà jẹ́ ìkan nínú ẹ̀ka àkídà alẹ́sùnà ọ̀lùjàmọ́ bákan nínú ìròyìn náà ni àṣùmọ̀lẹ́yà àkídà alẹ́sùnà ọ̀lùjàmọ́ ó kárí àìmákiri alẹ́gbẹ́ kan kọgbà àsùnmọ́ wà sí fáàtì gbọ́ kó dé pé bó o ní ẹ̀rí ṣe gbé wá bó o làbí sọ́kàn ta gbọ́dọ̀ ní fáwọn olórí kọ́nù ìgbà yẹn gbọ́ bó o ní àdìsọ́kàn wa sí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbé ní àlùkìyàmọ̀ kan lọ́gbà yẹn gbọ́ rárá àtidá rẹ̀ ò pé tí wọ́n bá ti jù kán lẹ̀ ó ti jù ókun náà lẹ́nu torí pé tọ́lọ́ fi bẹnu àtẹ́ làwọn yahudi àti nàṣọ́ra onírin pé yú mi ní ó nàbì báàdín wáyé kúrú nàbì báàdín ó gbà pákan ọ̀rọ̀ ẹ̀sùn gan ó nígbàgbọ́ àdìọ́kẹ́ sáwọn kẹ̀kẹ́ ṣùgbọ́n àwọn ìyókù wọn ṣe kíni wọn gbàdá ni. ohun tó bá ti jáde sọ́kàn tọ́lọ̀ ń tó mú wá fún wa máa ń gbogbo ẹ̀ lódindi. ọlọ́ni òdòkóló òfin sílẹ̀ fa káfà ẹ̀wọ̀nú ẹ̀sìn ni o. wàlá wa ti ṣe ìtọ́ni ẹ̀mọ́ tẹ̀lé lánàá tẹ̀sù ìnáwó lákùnmọ́ àdógún mùbẹ́yìn torí pé ọ̀tá kàn sí òfin òjò wọn. pẹ̀lú àwọn

pípẹ́ lẹ́yìn náà tó wá pa àwọn olùkọ́ni lẹ́yìn náà dání àwọn olórí wọn yóò ṣe kí ni kò bá mọ ẹ̀rín oníṣẹ́ òkan ló ń kọ́ńtúrò gbogbo ayé yìí lóṣù kan ní ah eléyìí ò bá mọ wọn bá tún kó mẹ́ nígbà tó tún jáde olóyè pé àwọn tẹ́yìn ẹjọ́ máa rìn káàkiri ẹ ti wọ́n máa rìn àwọn ló tún bọ́ sí tó tún padà rí pé eléyìí ò bá mọ ibi tí last box tó bá jẹ́ ire ǹjẹ́ kó sábà kó dé ibẹ̀ ní òtọ́ kí ẹ́ eh, ibi tí ń lọ mo ṣẹ̀ṣẹ̀ wá dé ìtìtọ̀rọ̀ ru wà bá bó ti wà fáwọn afáà láyé jọ nẹnu al-imam abu hasan al-ashari rahmatulah alayhi akọkọ ọjọ tó kọkọ lò látọdọ ọkọ ìyá rẹ bàbá rẹ ti kú ọkọ tí ìyá rẹ ní olórí àwọn ọmọ tẹsílà ni náà tẹ́ mọ́ ń takò orúkọ ọlọ́run tá a sọ náà ni tẹ́ mọ́ ń takò kádàrà tẹ́ mọ́ ń takò lórí ó sì wà ń bẹ̀ fún nǹkan bíi forty years ronú ronú ronú ká ìlànà yóò di tọ̀gá mẹ́ gbọ́n pé ìlànà yóò da tó ń kálẹ̀ rí yàtọ̀ sí. tó padà wá wò pé ní àwọn ìròyìn kan wà ló yẹ kéèyàn fi rinlẹ̀. olùwàbí ó wá rí ibùdó collab wọ́n ti sàyìn ẹ̀rí ó wá dúnni mọ́ yìí o. ọ̀dọ̀ àfáàná tí wọ́n á tún mú ìlànà kan ó wá fi àwọn ìròyìn kan rẹ̀ ní àwọn àṣà ìra wà lórí rẹ̀ lónìí ṣùgbọ́n àbúrò hasan àṣàrí tó gbé àkídà yìí kó tó kú náà ló ti jáwọ́ ń bẹ̀ ó bá tún pé inú ò da àkérọ́ lọ́wọ́ akọ́lá sí àkídà alẹ́ fún nẹ́tí ọ̀lùjàmọ́ ha bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àǹfààní ìláyé ìjọ́un náà pẹ̀pẹ́ tó bá dúró àkídà alẹ́ fún ọ̀lùjàmọ́ ìsìkọ́rọ̀ àfàbàt yóò dúró déédéé yóò rinlẹ̀ dáadáa tó bá gbọ́ iye bó ti yẹ kó gbọ́ yìí àti tó bá dúró déédéé lókùn lè yóò dúró lórí àkídáàlì fún wọn tó gbọ́yé níwà tó pẹ́rẹ́ tó máa ń yá káàkiri lòun máa bá lọ àbọ̀n tó máa ń fa tó máa ń fàṣẹ rárá tó ilé nínú àwọn ẹ̀ka àkídá yìí náà ni bákan náà náà ni ó ní àwọn arkan àwọn orígun tó dé tó mú dání àwọn afáàtẹ̀ńjẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ àkídá yìí látara orígun yìí náà ló ti oyè jẹ jáde sáàmù sí usulil iman ìpìlẹ̀ ìgbàgbọ́ àbí ká pè ní arkanil iman tí ọlọ́run àfáàní wa tààlà sọ fún ní alukur'an pé lantana lẹ́yìn sàlì bí rọ àǹtí wà lù ojú àkùn kíbalà alimashiri kí wà alimashiri ọlọ́run ní ẹ̀tí ìdẹni rẹ o tẹ́ bá ń kọjú sí mashiri ibu tí òòrùn ti ń yọ lẹ́yìn kọjú sí láti jọ́sìn ni àwìlì mọ́gòrò àyè tóòrùn ti ń wọ̀ ibù kọjú sí ìjọsìn tiyín ni ìyẹn ò tí ì sọ yín dẹni ire ọ̀làkín nàlbẹ́rọ̀ mọ̀nàbẹ̀là ṣùgbọ́n ẹni tá a pè lẹ́nu lẹ́ni tó ní àdìsọ́kàn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́. eléyìí kọ́ bí apẹ́ ní àkídà ni mo ń sọ ní dẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wàlíyáwó mi là àtàwọn ọjọ́ ọ̀gbẹ́ndé wàlmọ̀láìkà tó sì gbọ́n mọ̀láìkà gbọ́. والكتاب lè kìtáàbù ó gbọ́n tíra gbọ́ إننا níbi في ó gba لو ànábì gbọ́. ìnáná lànàbì fi dá jìbìrì lò nínú ìbéèrè tó bí pé kí ni ìgbàgbọ́ wọn ni àǹtúmìnà bìlá wọn mọ̀ náà ìkàtí wà kútùbí wà rúṣùlì wàlíyàwó mi àfẹ̀rẹ̀ wà ń tún mìnà bìlkọ́dárì. خيره وشره eléyìí la mọ̀ sí ìpìlẹ̀ gbàgbọ́ orígun gbàgbọ́ ìgbàgbọ́ tó ní àwọn ẹ̀ka tó kojú lẹ́yìn àwọn ìlànà pè ní ṣọ́ábìlì imán àwọn ẹ̀ka gbàgbọ́ àwọn ẹ̀ka yìí àwọn mẹ́fà yìí náà wà nínú ṣùgbọ́n àwọn tún lórí gun torí pé téèyàn ò bá láwọn kò nígbàgbọ́ rárá ni ṣe fi rí ni. ẹ̀rí ṣùgbọ́n tí a bá wò kò sẹ́ni tó lóun ò gbà wọ́n gbọ́ ó dùn sọ lẹ́nu bàbá gbé sórí òṣùwọ̀n tó bó lẹ́sẹ̀ gbàgbọ́ o ibẹ̀ làwọn yóò mọ̀ jábọ̀. kámú bí ẹ̀ka àkọ́kọ́ òun ni al-iman bela kágbọ́ náà bá gbọ́ ọmọ ní kágbọ́ náà bá gbọ́ kò sẹ́ni tó lóun gbọ́ náà bá gbọ́ ṣùgbọ́n àlàyé lórí ẹ̀yìn tó pọ̀ ní ní tó fẹ̀ ní kágbàgbọ́ àwọn ànúwà ìdáhùn òun ni ká lọ́kàn. fi àfọ̀hálì níbi gbogbo tẹ́tọ́lọ́run bá ń ṣe ká nígbàgbọ́ sí yẹn là ń pè ní tàwíìdì rùbùbíyà ìgbàgbọ́ tá a ní tọ́lọ lórí gbogbo iṣẹ́ tí ń ṣe gbogbo bá ń ṣe pátá ọlọ́ni yóò hí wáyù míì òun yé ni òun pa ni rẹ̀ ó dáa ẹ̀kọ́ ń àwọn kan náà ṣe kí ni náà wà ń dirẹ ẹ̀rí pé kú gbóná ni ó gbà pọ̀ nǹkan náà ń pààyàn ẹgbẹ́ yẹn ò dẹ̀ nípa kí dáhà lè fún nànà àti ṣe kú tọ́lọ́run náà ni òfin rọrùn wọ̀ kódà wọn náà rí ìfagámù tó fàánà la. ọlọ́run bá lọ́ba adéda ọlọ́ni àlà ẹtẹ́ ti yín ẹjọ́ o làwùlẹ̀ kálíkù wà lámùr òun lọ́ba adéda wà lámùr òun lọ́ba aláṣẹ.

ìyẹn ló fi wàá nù tẹ́tí ẹ̀ pé òun ló kọ kádàrá alukọ́dàrú sírùlá kádàrá tẹ́ rí wọn àṣírí ọlọ́run ọba ni láyà tọ́lì ò àlẹ́ yìí mọ́lákọ́m kọ́là nàbí yọnu mọ̀lẹ́kà kan ò rí ànábì kan náà ò rí àfi tọ́lọ́n bá sọ fún mọ̀lẹ́kà kan lọ sí báyìí òun ló láṣẹ ìnáma amúrúhu ibà àrọ́dà sẹ́yìn án àyà kúlà kún fàyà kún tó bá ti gbèrò nǹkan kó ń fẹ́ ṣe máa rí bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ tó gbọ́ pé ẹnìkan náà kódà òun náà tún nírú àṣẹun ẹnìkan náà kódà òun náà tún lè dẹ́dà bíi tọ́lọ́hún ẹnìkan náà kódà kádàrá òun náà tún mọ̀ nípa àwọn pa kádàrá alágbájádà ni àwọn afẹ́ bá a tuntun ìwọ́ mọ ní tẹ́kọ̀ síbẹ̀ kí náà kọ́ fún ọ̀gán tó fẹ́ bá a tuntun. tó gbogbo eléyìí ké sí lànà ẹni tí ó gbọ́ náà bá gbọ́ iṣẹ́ ọlọ́ọ̀nì ló ń gbé fẹ́ dáhùn tí ẹ bá ṣiṣẹ́ yẹn mọ̀ kí ló ṣeun tí ẹ bá gbé iṣẹ́ ọlọ́ọ̀nì fẹ́ dáhùn kí ló ṣe. ẹ sọ̀rọ̀ ṣíríkù nù ṣíríkù mi ò kékeré yẹn gbé nǹkan lórí ta ṣíríkù ni pé ẹ̀tọ́ ọlọ́run kí yẹn lọ gbé fẹ́ dà. abẹ́ ìgbọ́ náà bá gbọ́ ni gbogbo eléyìí wà gbogbo tẹ́tọ́ náà bá ń ṣe ọlọ́run ní rọ́jò. ẹ̀rí wọn ẹ̀sán ní ẹ̀mí náà fàmà ìmọ̀ àǹtọ̀wòrọ̀ ọlọ́run ní rọ́jò láti fẹ́ràn. kóró kó mọ̀rọ̀ wọn náà bá ló wà wọ́n sọ pé ní àṣàmùsá òòrùn wàlúkọ́mọ̀rù àtòsùpá wà nùjúùmù àtàwọn àràwọ̀ gbogbo ẹ̀ pátá musa kára tó lè àmọ̀ rẹ̀ gbogbo wọn tẹ̀lé bàbá àti ọlọ́wọ́n bá ní. olóńkọ̀ ń tóró wọn iṣẹ́ rẹ̀ ni. ọlọ́wà ní òòrùn lónìí mọ́ mú òjò ní kó mọ ọ̀rọ̀ yìí wá ní àádẹ́sọ̀dẹ̀ àtìtì ẹ̀ ti kí ni. wọ́n tó bá gbà tó gbà pé ọgbọ́nlọ́wọ́ agbọ́tọ̀ gbà kẹ́ nìkan náà lè kọ̀ǹtúrò òjò pé kó mọ́rọ̀ tó jẹ́ pé ṣe ọlọ́wọ́ bá ní ọ̀ lákìdá gidi ìyẹn wọ́n fi pé táwọn ta ń gbọ́ náà wá gbọ́ kò sẹ́ni tó lò ó gbàgbọ́ bọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń kírun tó ń gbà rẹ̀ ní rọ́ọ̀lù tí à ń ṣe kíni tá à ń sọ yìí o. ọwọ́ alẹ́ nìkan tó ń ní onísúnlẹ̀ ló kó wá nírú àkídà yìí pé a ah, ká ti ojo kọ kíyèsí àfi ká mu ọ́ mu kíni. olúwa ló ní gbogbo ẹ̀ olúkọ̀ ń gbogbo ẹ̀ kàrà níbi wa ibrahim aleyhi salam nígbà tó ń yí ọlọ́run bá ó ní alẹ́ bíi kálákọ̀ ni òun ló dá mi fàáwá yahadin olóńfọ̀nàmọ́ mi kàlẹ́bí yìí ìmù ni olóńfún mu jẹ́ ọ̀hún wáyé tíìm olóńfún fún mi mu wáyé sáàmù rìzìtù tó bá rẹ̀ mí fáwọn ayẹ̀ ṣìn olólè fún mi níwòsàn iṣẹ́ ọlọ́ọ̀ni ìwòsàn yẹn ló fi wá nu àdúrà tá a ní mọ ṣe fẹ́ tó bá rẹ̀ aláwọ̀ rọ́bìl báàt rọ́bì náà áfíìbìl báàt rọ́bì náà áṣì àǹtà ṣááfì ìdí ọlọ́run lọ́ba tí mo ń wòyàn sàn. kan ṣe ìwòsàn wà lọ́dọ̀ ẹnìkan ìgbàlá ń bẹ lọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ ọlọ́run ìwòsàn wà ẹni tó tọ́jú rẹ̀ ń kọ́ oúnjẹ sábàbí ni gbogbo sẹ́yìn tí ọlọ́run bá ní kódà ọ̀gọ̀rọ̀ gbé fánẹ́bì. sọ̀rọ̀ ara ẹni tí ń sọ pé aláyé lọ́run mọ̀ ẹ mọ̀ nígbà tí mo mọ̀ láyé tó tún o. wá ní aníṣẹ́ ni ilé òsínú alẹ́ wọn ní táwọn èèyàn ti ní mistake lórí ẹ̀ ká ẹ̀kẹ́ wo bẹ́ẹ̀ ni àwọn kan náà wà o nínú àkírí àtàwọn kan náà nu o sọ́nà sì ń sin lọ àwọn kan wà o kí àwọn náà lọ́lọ́run gáyé ilé lọ́wọ́ o àwọn náà ṣe kí ni lẹ́nu kọ̀ǹtẹ̀ kó láàtó rẹ̀ ló tó tiẹ̀ tó sọ pé ní wọ́n bẹ̀ẹ̀ tó lè fẹ́ lágbàjọ́ náà bá lọ ní gbogbo àná láti rí táyé ti ra sílé ní àbọ̀ ọkọ nìkan akọrin kan tó náà ṣe kéde tó ní ẹnìkan yóò bímọ ọmọlẹ́ka ni kò sọmọ a ó ti ní a ní yóò bímọ kọtọ ẹ̀ẹ́mẹ́je tí ọmọlẹ́ka ní kò ní mọ ní ó yá ó sì fi ìbejì ìbejì lẹ́ẹ̀mẹ́je ìyẹn kọ́ ẹ̀ náà lágbára láti kọ̀ǹtúrò ọlọ́run gbé mọ́ àmì náà lágbára bẹ́ẹ̀ o tó fà nà ńlá ọlọ́run ọba lọ́ba pàṣẹ ọba lèwí lè tẹ́ sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹṣẹ́ ọlọ́run alimanu bila tó gbọdọ̀ jẹ́ ìpìlẹ̀ àkídà mùsùlùmí jẹ́ pé náà ni àkídà alisunat wal jamaa òun náà ni aliman bí asuma ilá wa ti fàáfi ká nígbàgbọ́ sáwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn ẹ̀ orúkọ ọlọ́run tó sọra rẹ̀ kìí ṣe kí wọ́n sọ àìsàn náà ba ló wọlé máa ń sọmọ ara yín ló ẹ̀ẹ́dìbì kó mọ̀ mí wọ́n kẹta mọ̀ ẹ́ náà ni ibi tó ti máa ń kéré ọ̀dọ̀ ìkómọ àlìsúnà àlìjàmá torí ká pé ó kọ́ nẹ́bí pé ẹni tó bá tó mú one thousand láti ọ̀nà ilé tuntun kọ́ ọmọ ẹgbẹ́ mọ̀ mí nù ń kálukẹ́ mọ̀ mú àmọ́ sọ̀lọ́ náà àti tó bá mu àti tí ò bá mu ìgbẹ́ bẹ́ẹ̀ lè fi bẹ́ẹ̀ bọ́ ọlọ́run bá lò irọ́ o ọlọ́run ọba ní sọrúkọ ara rẹ̀ àti tó bá ní kánẹ́bí lè kíni kó sọ fún wa ọlọ́run ni wàá lè láyé lásán olè òsínà ọlọ́run lórúkọ tó dáa jùlọ òun ní fàdí ìhùhù bíi ẹ máa fi kún ó sọ fún mi pé ni wọ́n sàrò lẹ̀dí iná yìí ní ìdúnà ti àtúmọ̀ ìhì ẹ tọ́ra fún ẹ̀ka ń bo ọkọ̀ ọlọ́run ọba jẹ́ o ìyẹn làbí sọ fún kálukú náà tó bá sọ yẹn lórúkọ ọlọ́run ẹ má bàá jẹ́ o abdulwahid ẹ má sọ di wèdè abdulgani ẹ má sọ di gani ẹ tó bí ẹ pé ọlọ́ni ẹ tọ́ra fún ẹ̀ka bo orúkọ ọlọ́run ọba jẹ́ níta ṣe burú o ẹ̀rí ọlọ́run kò sí nǹkan kan tó dàbí ọlọ́run ọwọ́ sẹ́ni olùbàṣẹ ọba tó ń gbọ́ tó sì nínú ìgbàgbọ́ tá a gbé èèyàn gbọ́ náà bá gbọ́ òun náà ní kọ́ gba àwọn orúkọ náà bá gbọ́ tó sọra rẹ̀. ó wà nù hadith àbí wà ní láyé títí na isman. àwọn orúkọ náà kan wà tí ń rí táwọn o ìyẹn ẹ̀rí òrìnlẹ̀ lórí ẹ̀. anábì ẹni tó bá mọ̀ tó sọ tó ra dákàlà ìjànà wọ́n wọ wítìrì ọlọ́ọ̀bá àlè yóò hìbò lè ọba àsóni ẹ̀rí kó sọ̀rọ̀ ní pọ̀lọpọ̀ yẹn bábá bẹ́ẹ̀ ni tó sọ̀rọ̀ rẹ̀ ní àlè wítìrì. ó kọ́ wá kọ́ ó kẹsọ̀ ninety nine kan wà tí ẹ bá tá a gbọ́dọ̀ sọ lórúkọ tó wù wá ó ní alẹ́fíìf arẹ́rìí fún tó sọra rẹ̀ ó ní alkohar arẹ́rìí fún ó ní ashakur ó ní alẹ́fíìf ó ní alkudus ó ní asalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn orúkọ. bákan náà ló láwọn ìròyìn tó pọ̀ tá a fi ròyìn ẹ̀ tí èdè tó wọ̀ lọ́ọ́ múlẹ̀ fúnra rẹ̀ òun ló mú ròyìn lẹ̀. gbogbo àwọn kọta sọ yìí ló irusi irúsìn alẹ́tíf nínú orúkọ ìtumọ̀ rẹ̀ ọba aláàánú ìròyìn tó wà láàrin rẹ̀ pé ìmọ̀ ń ṣe kí ni ìmọ̀ ń sànú ẹni ẹni gbogbo orúkọ pátá ló nínú. àlàfù ọba tí ìmọ̀ ń sàmójúkò ìtumọ̀ rẹ̀ pé ìmọ̀ ń sàmójúkò fún yàn bẹ́ẹ̀ òbí mọ́ ọ̀gbọ́dọ̀ pera rẹ lọ́mọ ọlọ́run tó ọwọ́ alẹ́ nìkan nìsín tó pera rẹ lọ́mọ ọlọ́run pọ́mọ ọlọ́run làwọ̀ ọwọ́ àtúndó nígbàgbọ́ ni irú ẹni bẹ́ẹ̀ kí ló mọ́ ọ pé ìgbàgbọ́ tó ń sẹ́yìn náà láníbi máa na àkídà yẹn tó ládì tó da tó ẹni bẹ́ẹ̀ nínú onígbàgbọ́ ọlọ́ni wọn ní ló torí pé àdínkù ni káàkiri nìkan bá ń bomi ọmọ ọlọ́wọ́ ọ̀sẹ̀ pè náà á nídìí ẹni tí ó mọ bá bomi tọ́mọ bá nídìí ẹni tí ó mọ rẹ lọ́wọ́ ni tọ́lá àti kó bímọ. wọ́n tọ́ bá nírú àkídà yìí àdìsọ́kàn burúkú lọ ní mùsùlùmí ò tiẹ̀ gbọ́dọ̀ ni kí yìí ló jẹ́ fọ́lọ́ ọlọ́ni láta kúndù sínẹ́tún wọlà náà ọlọ́run lóhùn ètò gbẹ́gbẹ́lé pé yóò kéèyàn wá sọ pé ọlọ́run bá tún ni ọlọ́run bò ráwọn ni ìròyìn tí èsè tọ́lọ́run bá ni èèyàn ni tí ò bá láti bí àmọ́ owó pé ah, ó ti fẹ́ di nǹkan ní ìfilára ìjọba bá lọ tí alára ẹ̀wọ̀n ìwọ̀n ti ń sùn inú yóò mọ̀ dùn ara rẹ̀ ní ṣe kí ni ó ti ya ṣùgbọ́n kì í ṣe òyìn tọ́lọ́ ọlọ́run wà rọ́ọ̀bù sí ọlọ́run sọ onígbàgbé sọlọ ìtumọ̀ tẹ́ sọ pé ọlọ́run bá máa ń gbàgbé lò wá rán létí kí wọ́n gbàgbé mi náà ìyẹn ṣe ròyìn ọlọ́run ọba ọgbọ̀dọ̀ lọ́dọ̀ ọba jẹ́ onísúnnà gidi yìí ògbọ̀dọ̀ sínú àkídà rẹ̀ tó bá rẹ̀ tó sọ káyà tẹ̀ kéèsì pé ọ̀ máa ń tọ́ ń sọ ni wọ́n gbàgbé mi òye. bákan náà ló fa ìròyìn kẹrin lẹ̀ tọ́ lé ìyẹn náà ọlọ́ba sùpánù àtàlà ó sọ fún iblis pé máa mọ̀ ní àkà kí ló kọ́ fún ẹ and test juda láti forí balẹ̀ ní máa kà látùbí yàdá yìí fún tí mo fọwọ́ mi dá àgbà yìí nínú ọ̀rọ̀ ètò ọlọ́ba ṣe kí ni ó lọ́wọ́ kí ọ wá fẹ́ ròyìn ẹ̀ pé ìka márùn-ún wọ́n bá ní ẹjẹ́ kan yàtọ̀ wá agbọ́kànlá lọ ìka mélòó wà mẹ́ dákẹ́ ẹlú ẹ o torí njọ́ ta rí kó lọ́wọ́ njọ́ rí iye ìka tó ṣe kí ni kani anoma na kò yẹ kẹ béèrè yẹn ṣẹlẹ kàmá àrùn náà nìyẹn máa ń ní. ọtí fún ọlọ́ọ̀bá ní wé kíni ọtí fún wẹ́dà ọ̀rọ̀ àkúrẹ́dà yẹn tó lágbára ní tíyẹn gbọ́dọ̀ gbọ́ yé irú ìjòkó báyìí kákẹ́ síra létí ni àlòbí ah. tó ti máa ń ṣe wá àti rẹ̀ láwọn àlàkọ́ọ̀tì dáadáa tó kẹ́ lómi lè ṣe mistake lórí báyìí ká gbàtà tí ló lọ́wọ́ kò yẹ ká máa béèrè mọ́ èmi kàmá àrùn o. wọ́n ní irú yìí wọ́n á dákẹ́ ni tó bákan náà ọlọ́ni ọ̀yábùkọ̀ wájú rọ́bíkà zoli jalali alikọ̀rọ̀ ọlọ́run bá lójú nítorí jẹ́ wájú ní fèsì nígbà tó ti ní fèsì yẹn àìkọ́ létí lè ní ẹ̀ tó bá di elétí ìgbárò yé làlàwùrà má fẹ́ tí ròyìn ọlọ́run àrẹ níbi wọn tẹ́mi ká ìmú òtí rẹ̀ rí pé ọlọ́run bá fẹ́ kí ni òlè tó wá létí kò létí ọ̀dà kẹ́ lórí yìí ni torí pé àìrọ̀ ìròyìn fọlọ́ nínú àkírí ọgbọ̀rọ̀ kọ́kọ́ mú yìí dání ọlọ́run bá ní yàwó yóò ṣàfà ǹsààtì ọlọ́run bá lẹ́sẹ̀ kódà wà nù hadithi kan pé tọ́mọ náà bá wọn ná kọ́lọ́ wọn ti wá lọ́mọ náà tọ́mọ àlùjẹ́nà wà àlùjẹ́nà ọlọ́run wa sọ fún náà pé tó tún pé ó ti tàbí òtó iná ní sẹ́ bá ń kọ́ wọn sí ọlọ́run àyè náà ti fọ́ àyè tó wá kú kọ́ ọlọ́run kàn gbé ẹsẹ̀ lé àyè náà yóò bá di. ajẹ́ kẹ́tẹ̀ yẹn máa tóbi nu tó fi wá gba gbogbo ẹ̀ má jẹ́ kí ìròrí ẹ̀ má jẹ́ jẹ́ kí ìròrí kí ni wọ́n kàn sọ níta gbọ́yé mẹ́rin rẹ̀ ọlọ́run bá ní ẹsẹ̀ bó ló ṣe rí àmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìròyìn rẹ̀ ẹ̀rí ọlọ́run ló yan àga ó ní wàá sí akùnrin sí yú sàmàwá ti wà lárùn àga àwọn kẹjì sọmọ àtìlẹ lọ tí wọn wá di pé kí fi kàn kọ gbọdọ àfáà buhari lẹyìn lẹmọ ṣe àìkọ tí ẹni kẹlu sí àwọn àmọ wádìí rẹ o ọ̀sìn gbọ́dọ̀ tako nítòpá ọ̀rọ̀ tí àwọn tán tako tí làákàyè wọn ò gbọ́ nínú wọn ṣe ẹ̀yin lè wo àga pé n tó fẹ̀jú sọ́mọ́ àti ilẹ̀ lọ tí ọlọ́run gbà lérò ní ìkẹ́ ọlọ́run kan ya lò ní ìyálò ọ̀rọ̀ nu bàlágà lọ́lọ́run bá lò pé ìkẹ́ ẹ̀mí fẹ̀jú kí ni sọ́mọ́ àti lọ́ọ́ rí síra tẹ̀síìrì ní ibẹ̀ náà àfa àti ẹ̀kọ́ àfa ńlá mi ò lè jẹ́ mọ̀ tẹ́sílà tí ó sì yí bẹ́ẹ̀ ìyẹn tẹ̀síìrì gbọdọ̀ sọ̀rọ̀ kan náà fún pé ẹlòmíì ní pírọ́blẹ́mù bíi ìròyìn ọlọ́run irú èèyàn àwọn àbúrò níbo gbọ́ àìkè ike alẹ́ fún wọn jàmá. ẹ wá wo àga ta ló bẹ̀jú sọ́mọ àti ilẹ̀ lọ́wọ́ wà nù àdìsí pé àga nínú àlára àti ọlọ́run nǹkan tí ń gbà pé àyè tó fẹ́ wà kàkà ara gbé nǹkan kékeré síbẹ̀ nǹkan gbé kékeré làga bó làlára àti ti wá fẹ̀ tó ń tiẹ̀. ṣùgbọ́n ó fẹ́ bá fẹ́ bá tí òru bá fẹ́ parí ọgbọ́dọ̀ nígbàgbọ́ sí ọlọ́mọ ń bínú ọlọ́mọ ń yọnu rọ̀dí alọ́ ánú àrọ́dú ánú tẹ à kò sọ ní ìyọnu ìyẹn ní mọ ń yọnu sí pé ìyọnu ọlọ́ni pé ìtúpẹ́ ẹ̀rọ pé ó máa rọ̀jò òjò láwàá fi mọ̀ pé ó ṣe kí ni ọlọ́run máa ń rọ̀jò ni rárá ní mọ ń yọnu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àìwọ inú yìí wàá dùn tán pé kọ́wá ní wọn náà fẹ́

kò lọ lọ́dọ̀ ọlọ́ torí pé mistake tí n bá ṣe lórí ọ̀rọ̀ àtidá gbáǹkọ́ gbin ni o mistake kan nínú tá a sọ yìí nínú tó ṣe nínú àwọn àfa síwájú àwọn àfa àyẹ̀lẹ́wé kò nínú súnà kò sí pé òun ni ò mọ́ kí kò sí pé ẹ̀rẹ̀ ni òun gbà kò sí pé nǹkan mi ni ò ṣe bọ̀ nítorí ní mistake níbi àtúnwò sifat pàápàá jùlọ àwọn àṣàyíra àti àlìmọ̀ tẹ́sílà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfa àyẹ̀wò kò ní onísúnà nínú mistake wọn tán ní àwọn ìròyìn ọlọ́ ẹ̀rí bá a ti tún gbọ́ náà a gbàgbọ́ nuwa ìdùhù bíi àfọ̀hálì gbogbo gbogbo táwa fẹ́ pàà náà bá ń ṣe agbọ́dọ̀ ṣe fọ́nà ọba yẹn là ń pè ní tawhidul alikọ́fìdì ọ̀tọ́là tawhidul olùhìyà lábẹ́ ẹ̀gbọ́n náà bá gbọ́ agbọ́nrin àkọ́kọ́ nìkan la ṣe gbogbo sẹ́ta náà bá ń ṣe agbọ́dọ̀ ṣe fọ́nà nìkan ìyẹn ni ìbáàdà wa tá a ṣe ìgbà tó gbogbo sẹ́ tó ń nìkan ló ṣe ìgbà tó bá ìsọ̀rọ̀ pé ní ọgbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkan ní àfọlọ́wọ́ba ọlọ́ni wa mi ní aya ti lẹ́yìn wa nahar nínú àmì ọlọ́ni ọ̀sán àti òru wàṣàmùsù wà lùkọ́mọ́r òrùn àti òṣùpá látẹ̀sí jùlọ lè ṣàmùsì wà lálẹ́ lùkọ́mọ́r ẹ gbọ́dọ̀ forí balẹ̀ fóònù ẹ ti gbọ́dọ̀ forí balẹ̀ fóṣùpá fásitì lè la ìlẹ́bi ìkọlákọ̀ ònà ẹ forí balẹ̀ fọlọ́wọ́n ọba tó dáhùn nkùntùn ìyá eléyìí gan ni tàwọn ìdí táwọn ànẹ́bí ọlọ́run tán dún níwọ̀n jù tọ́lọ̀ torí ẹ̀ràn wọn. ọlọ́run wà lákọ́dí bá fi kúlè ó mọ̀tẹ́ ọ̀rọ̀ tó la ọlọ́run láti rán gbogbo ìran kọ̀ọ̀kan àti gbọ́dì dìde kí la fi rán wọn. àní ibùdó pé kẹ́ ẹ mọ́ sílọ́ọ̀ nìkan wọ́n tọ̀ ọ̀hún kẹ́ gbogbo táwọn èèyàn bá tó ń agbọ́dọ̀ mọ́lọ́ lọ́kàn níbi iṣẹ́ tá ní ọba ti iṣẹ́ tọkàn ni ìgbáralé ọlọ́nìkan là á gbáralé ìwọ́n tó bá jẹ́ tó bá fẹ́ ní àkídà tó dá ọlọ́nìkan lọ́ gbáralé ọlọ́ni wàhálà lọ ìfàtàwà kálú nǹkan tó mọ̀ mí nìyí ọlọ́nìkan yà tó bá jẹ́ tó bá yẹ pé lóòótọ́ lẹ́ ń pera yín ní olùgbàgbọ́ aládìsọ́kàn gidi àtàmì táwọn ènìyàn gbáralé tó fi yàtọ̀ sọ̀rọ̀ ọlọ́wà sọ́nà àtàlá oníkàlà àwọn páyà wàláta kàfú wà kàfú ni ẹnìkan ní pa ni ẹnìkan ní ṣètì tí wọ́n ti dùnmọ̀ pé iṣẹ́ ọlọ́ọ̀ni pípa yíyè lílà dídé ibi téèyàn lọ téèyàn dẹni gíga ọlọ́ọ̀ni ṣe ara ṣe ọlọ́ọ̀ba ni ọlọ́ọ̀n lọ́ọ́ gbára lé òun sì lọ́ọ́ mọ bẹ̀rù òun ni ọmọ rẹ tí o lè ní ọ̀dọ̀ rẹ̀ bákan náà nínú àwọn iṣẹ́ tẹnu òun náà ni àdùá ọlọ́ọ̀nìkan làá máa ń pè àìpé nǹkan mi ń dẹ́yìn ọlọ́run àmọ̀ ìyẹ́dì ọmọ aláì láàánú àkàr ẹni tó bá pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́ sáàbù rẹ̀ hánà láwùbí tí ò sẹ́rì fún lórí tó ṣe fà iná sáàbù ìdàrọ̀ bè ìtumọ̀ rẹ̀ ni pé yóò rojọ́ wájú ọlọ́ ìnáwó láàyò filẹ̀ ọ̀lùkà àfẹ́rọ̀ ìṣesí kẹfẹ́rẹ́ ni akẹfẹ́rẹ́ ò sì ní ńlá àmẹ́yìn ẹlẹ́ni tẹ́ pé yóò ló ń ṣàdúrà àlùjẹ̀nu ní ń pè eléyìí lánàá akídá alìsùn náà wàlùjàmáà kódà ẹni tó tóbi jù nínú àwọn ẹ̀dá tí ọ̀gbọ́dọ̀ sí èméjì náà lànàbíà muhammad ọ̀gbọ́dọ̀ pé yá muhammad irhamuni yá muhammad rárá kọ́ máa pe ànábì rárá ànábì òwò ọ̀tẹ̀ kátó wá tó kéèyàn pa ànábì mọ́ èèyàn lèyàn ń pè ìjì lèyàn ń pè lèyàn ń ọlọ́ni àwọn nǹkan tẹ́ ń pè nídẹ̀yìn tọ́lọ́ láyé mùlíkúnà mi kìtìmí ètò kéré bí èpè ẹ̀pà wọn lè ṣe fún yín ntẹ̀dì rúhùn tẹ bá pè wọ́n jù bẹ́ẹ̀ lọ láyé sinà ọdún àhàkùn wọn lè gbọ́. wà láwọn sẹ́mi rú káàdì àwọn akọ́nà tẹ́ ń pè wọ́n tán wà láyé yìí tó ń gbọ́ yín pẹ́ ń pa wọn ẹ̀yin ni ẹ̀ta ni wà ẹ̀yin là ń sọ̀rọ̀ gbà ẹ̀yin bàbá wa náà ẹ̀ mọ́sàjáàbù lakùn wọn lè dá yín lò wàyáwùmọ̀ lè kìyà àmọ̀ tó bá dọjọ́ ọ̀gbìn ní àlùkìyà àmọ̀ yẹ kí fúró náà bí ṣeré kíkọ ẹ bọ́ tẹ́jọ́ fìlà yín ṣeun ẹ takora yín jọ náà torí pé tọ́ ọlọ́ọ̀nì yẹn tó lọ gbé fẹ́ dáhùn ẹ lómìn sí ẹ bá wo kí ní ń fà ó pa àlùjẹ̀nu ni ní ń pè ládùá nígbà tẹ́ wọn gba àríwá bílà sàdédà bílà tẹ́ wọn ọjọ́ tó bá ti gbà pé èèyàn kan tó ń lepa tí yóò mọ pè tí ó sì mọ dá yẹn lóhùn èèyàn di kékeré. bákan náà òun náà nínú tẹwa ṣe tó jẹ́ pé ẹnu òun náà ní alihalu ìbúra ìjẹ́jẹ́ ọgbọ́dọ̀ fi nǹkan fani mo fi ìbúra àmì èèyàn kódà mo ń tẹ́ náà gbọ́ gbọ́ síwájú ọlọ́run àtẹ̀yàn èèyàn àtọ́nà ọjọ́ dọ́gba nu o ẹlòmíì ní ilẹ̀ tí wọ́ọ̀fù rẹ̀ ń búra nu o títí ń kírun ẹlòmíì ò gé okun aago rẹ̀ jẹ́ báyìí pé iye tá a rà náà nù ń kírun o ìyẹn ò sínú àkídá àlìsàn àlìjàmá sábà sọ àkídá àlìsàn àti ẹ̀ ńlá ni kò sínú àkídá islam kankan ẹ̀ ṣètìjọ tiwọn ni ò sí àwọn àgbàgbọ́n tiwa rárá kò sínú islam anabira nǹkan tí ó yẹn ń búra nǹkan tẹ̀ ní umaru náà kò gbà náà pé bẹ́ẹ̀ nǹkan jà ilé àti ó ti sànlẹ̀ wà láàlá sọ̀rọ̀ kẹsẹ̀lẹ̀ ká bàbá tó ní kan fi búra. aláàbẹ̀ nǹkan ni iná lọ́ha yẹn ni àákùn àǹtá ìlìfù bí abá ìkùn ọlọ́run bá ṣe léwọ̀ fún yín kẹ́mọ́ fún abá yín búra kẹ́mọ́ falálẹ̀lẹ̀ yín búra kẹ́mọ́ fòkọ́ọ̀rù búra kẹ́mọ́ falájọ bí búra. wọ́n mọ̀ nǹkan náà fàlìyà àlefòbẹ̀là kó yà fọlọ́run búra a ó lè yẹ sùn tàbí kó yà gbẹnu ẹ̀dá kẹ torí pé búra ìjọsìn ni. àbí jẹjẹ ọlọjẹjẹ sí ìsàrè ìṣẹ́wù lágbájá kan rárá ọlọ́run ìjẹ́jẹ ni ìlérí ọlọ́run mo lérí síwájú rẹ̀ wà láì kó tó kó wà láì sí tó fẹ́ ti láì. kódà ọ̀gbọ́dọ̀ fi kàábà ọ̀gbọ́dọ̀ fi búra mo fi kàábà búra kàábà tí mo lọ mo sàfà àti mẹ́rù sẹ́nìkọ́ fi ẹnìkọ́ fi tàbá àbí mẹ́rù àbúrà ni ẹnìkọ́ rí kọjá ń bẹ̀ ni ó sì ní ìgbà bọ́ọ̀sì rí kọjá kìí sáyè búra ọ̀lẹ́ fi kàábà búra nítorí fi máa ní wàrọ̀ bùn kàábà mo fọ́nà bá tó lé kí ni tó ní kàábà búra. ànájọ afọ́mọ́ yìí kí ni wà lẹ́bi nọ́ọ̀sì fi yẹ́ di ẹnikẹ́ni ní wà lọ́wọ́ rẹ̀ mo ṣe kí ni mo fi búra. wàrọ̀ bùn sàmà wà tó wà lárù ẹni tó dáa ọ̀lẹ́bí sọ́mà tilẹ̀ búra direct bẹ́ẹ̀ gbogbo ní inú iṣẹ́ tẹ̀dá sí ni kátó wá sáwọn ẹsẹ́ mi tá a fara sí táàbù ó ṣe àzábò ó ẹ̀rí àápa nǹkan ọ gbọ́dọ̀ pa nǹkan fún nǹkan míì lẹ́yìn wá lẹ́yìn wá lẹ́yìn yá aláwọ̀ káfí yá yàtẹ̀ sí ìbúlẹ̀ ń yàtẹ̀ rẹ lọ. yá yàtẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ gbà lérò kéde ń tó tọ́nà ń sọ bí ń sọ̀rọ̀ ẹ̀yìn ètùtù ní tó bá pa nǹkan ọlọ́run lápá fún ọ̀sọ́ lè lè rọ́bì kàwá ní har bó ti kírun fọlọ́n ó jẹ́ jọ̀sìn tó bá pa nǹkan náà òun náà lọ́ pa fún iná sọláàtì wà nùsùkì wà màáyáyá wà mọ̀mọ́tì lè la ìrọ̀bì làálẹ̀ ni. gbogbo nǹkan àti gbèsè ayé wa tẹ́ ikú ọlọ́run lágbọ́dọ̀ mọ̀ ti fún. torí pé àánẹ̀ ti fi kankan nílẹ̀ ń ta ìdí ta kọ́ sọ níwájú oní ẹni pé àgbà fún ló ń ṣe gbogbo nǹkan

òun làwọn bẹ́ẹ̀ láti máa ń wá sọ. ọlọ́pàá náà láti pé kólà àrùndó bẹ̀rọ̀ bẹ̀lẹ̀ falak kólà àrùndó bẹ̀rọ̀ bẹ̀lẹ̀ náà. ọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run ni kò ti wá sọ. àìní ẹlẹ́mí tó ń kírun lé ní ti ń gbàwẹ̀ pé ọlọ́run kájọ pé tó ti ń wá wọ́n ti jọ ń sáwó ní ilé òsínú àtìrà gidi. ẹ̀rí lábẹ́ eléyìí wọ́n láti mọ́ náà lẹ́yọ ọ̀kan àwọn áìlì sínú ọ̀lùjàmá ẹbí ṣeré lọ́lọ́run torí ẹ̀ ráwọn òjíṣẹ́ nu torí pé àwọn èèyàn fẹ́ jù bá dá àwọn fọ́lọ́ nìkan ànábì sọ fún ẹ pé ní ọlọ́run ní wáyé ìdàkẹ́lẹ̀ láwọn láìlà àìlọ́lá tẹ́ bá sọ fún ẹ pé kẹ́rù pé láìlà àìlọ́lá ọlọ́run nìkan ní kẹ́ máa sìn yẹsẹ̀ kìbìrú náà yóò bẹ̀rù bẹ̀rí àkọọ́lù àyínà látàrí kò àlè àtinẹ́ tí a fẹ́ sọ pé káfí gbogbo àwọn òṣà wálẹ̀ àwọn kan àtẹ̀báyé wálẹ̀ lè sáhìrì mẹ̀dùnú fún ṣáàìrì yẹn pé akọni wèrè ànábì náà ń bá wí. ìyẹn náà sọ pé àwọn èyí tá a kọ́ sọ síwájú tákẹ́ ọlọ́run ọba lọba ti ń gbọ́ ọba ti ń rí àyàn ọmọ gbà yín lọ́wọ́ rẹ̀ tákẹ́ ọlọ́run ló da àwọn ọmọ gbà ìgbọ́jọba pé ní ìtọ́ ń jó yìí tó tún pa fún kẹ́mi tó náà fi ń ṣe àtẹ́jẹ́ yìí ẹ má ṣe mọ́ gbà níjà ó ṣe kí ni ìjà ó dé ìtumọ̀ láyé láyé náà pé ọlọ́run nìkan ní kẹ́ máa sùn ẹ má dé nǹkan mọ́ra mọ́ ẹ má kọ ọ̀fọ̀ tẹ́ ń parí mọ́ tẹ́ ń pè ní kíni tẹ́ ń pè ládùá gan ìjà òde ọlọ́niwá ìzà zókèrè ọlọ́wọ́ àdá ìṣùmá azat kùlùbù lẹ́bínà láàyò mínú nàbí làákìrọ̀ tẹ́ bá dárúkọ ọlọ́ọ̀nìkan kọ́lọ́ọ̀nìkan máa ń sìn àwọn tó ń gbàgbọ́ ọkàn wọn ò fún pínpín wọ́n ti bá ṣe wá síbi tàwọn ìdí pé ọ̀lù pé wà lóde. ǹbẹ̀ lọ́tì mọ̀ pé àwọn kan wà lọ́pẹ̀rẹ̀ àwọn ní tàwọn ìdí pé pọ́ìntì tiwa náà mẹ́fẹ́ bàtà máa ń kà tàwọn ìdí làkọ́kọ́ hàn pé wọ́n á gbẹ́ tàwọn ìdí yé ni tó bá ń sọ àríyìn báwọn èèyàn gbogbo mọ́sálásí tó mọ́wọ́ èèyàn ti lé wọn jáde. ọ̀tọ̀ ni tó ń sọ fún wọn tó bá dọ̀ wọ́n. ṣé àbá mọ́sálásí ni ọlọ́ni pani ọlọ́ni jí ni irú tàkọ́kọ́ ń ta sọ pé iṣẹ́ tó ẹ tẹ́yìn náà bá mọ̀ kọ́lọ́ ní ìṣẹ́wó nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ṣe báyìí mọ́ ẹ gbọ́dọ̀ ṣe báyìí ẹ jáwọ́ àjọ àtẹ̀ṣe ó kàn ní. káfá bá dídí mọ́sálásí mẹ́fà tó ń lọ láàrin oṣù kan á lè kún bí márùn bọ́ tí wọ́n yín sọ̀yìn fún yẹn ọ̀pọ̀ ní tọ́mọ náà sọ fún bọ̀kà àwọn yóò fún ẹ fẹ́ gbọ́ wọ́n ìfẹ́ àdó ẹ̀yà wá dáwó kàfàrùtùm ọlọ́run tó bá pọ́ lọ́nìkan àyìn ẹ fẹ́ gbọ́ pọ́ lọ́nìkan ká máa ṣe o àbá kò ṣe tuntun mọ́ o kò sí nǹkan báyìí à àyìn eh, kàfàrùtùm àyìn ó eh, ṣe kẹfẹ́ tọ́lọ tó bá pè nǹkan mí ní dẹ́yìn ẹ̀ wọ́n ti wá gbàgbọ́. sọ eléyìí ni agbọ́nrin àkọ́kọ́ tá a bá ní ká dúró lórí ilé lórí ọ̀rọ̀ àkídà pé alìmọ́nù bìlà ọjọ́ lọ ìwé kẹtàlá lọ nínú àwọn tá a pè ní òpó káwọn ti tẹ̀sẹ̀ wọn ní àlìmọ́ bíi mọ̀láìkà agbọ́dọ̀ gbọ́n mọ̀láìkà gbọ́ nípa dídá wọn ọlọ́run dá wọn nínú nóòrù látara àmọ́lẹ̀ láyà kulu ni l'a ya sọ̀rọ̀ múnú wọ́n jẹ́ wọ́n mú wàlá yàtànà kàhún ni wàlá yàtànà sàlónù wọ́n yẹ fẹ́yàwó tó bá ti fẹ́yàwó wọn ní ẹ̀ ní mọ́ bímọ. ẹ̀dá ọlọ́run tó lọ́n pọn ẹ̀lẹ́ nínú ẹ̀dá àwọn yàtọ̀ sí wa ọlọ́run alihamudulilayi fàtírù samawaatu al'ar já ilil mọ̀lá ikàtí rúṣùlá wúlì àjìní hàtì mọ́sínà wàtúlá sàwárùbá ọlọ́run ní adámọ̀láìkà lónìrànràn àríṣọ́ ní rẹ̀ méjì méjì lóní mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin kódà mẹ́bi rí jìbìrìl níjọ́ kẹ pẹ̀lú iye rẹ̀ àmẹ́bi ní ọgọ́rùn mẹ́fà lóní gbogbo ẹgbàá gbogbo sọ́mọ̀ yìí. nígbà táwa rí wọn eh, àyè mùsùlùmí ẹsẹ̀ ẹ̀dẹ́ ìgbàgbọ́ tí ṣe gbogbo ń tẹ̀lé náà gbàgbọ́ agbọ́dọ̀ gbàgbọ́ o afọfúnra ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ akọ́nínà kàfọ́ ìsà àkídà alìsàn àlìjàmá ó lẹ́ni kíni àlìgà ìdíyà nǹkan kọ̀ọ̀kan ni. ọlọ́run fún wọn lágbára alátàṣàkùl wọn lè ṣéǹjì wọn bá ṣe wù wọn wọn lè wá wọn bá ṣe wù wọn àwọn àdó anábì àwọn sọ́lá ìbírí ló wá wọ́n ní ó wá bá wọn ṣẹ̀dídú ṣẹ̀dídú bayad siyab sáfọ̀lẹ́ funfun níní ṣẹ̀dídú sawadi ṣáàrìrà nínú orí rẹ̀ dúdú kirikiri oróyìn bó ṣe wá làyúrọ̀ alẹ́ àtàrò sáfàr fọlàyà àrífù nínú àhàd ẹnì kẹ́kọ̀ọ́ mọ́rí àárí àmì ìrìn àjò lára rẹ̀ ó wá ń wá sínú ó wá ń wá nu tó ní arákùnrin kan bẹ tó ń jẹ́ dèhíyàtò kẹ́lìbí nínú sọ̀hábà pé ọkùnrin rẹwà púpọ̀ jìbìrìlù máa ń wá ní àwòrán rẹ̀ ńgbà mi jìbìrìlù máa ń wá láwòrán rẹ̀ fẹ́ kó lè wá jíṣẹ́ fànẹ́bì ó lọ fẹ́ kọ́kùnrin ìfẹ́ wá dé yóò máa tí ànẹ́bì ayé máa kà fífi wọn náà lọ wálẹ̀ kan ìgbà níta àwọn kan òun kọ́ jìbìrìlù ó ṣe ni ló gbá àwòrán rẹ̀ wá ọgbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ròyìn wọn oríṣiríṣi iṣẹ́ tí wọ́n ń ṣe ẹni tó mú wá yí wá ẹbí jibril ẹni tó yẹ kó wà ní ṣáàjì òjò oní ẹni

ẹni tí mọ́lẹ́ tó nírú àtidá yìí ṣe apájúrí lábẹ́ yóò wá sẹ̀ láti ẹtì kò ní tẹ̀lé tọ́lọ́ ìyẹn ò sínú àkéde oníṣẹ́ òjò tó bá dé ti ń sọ yìí mọ̀ pé kìí sọ àkéde alẹ́ sọ́nà lónìí ṣé àkẹ́ mọ́ ọmọ ẹni kọ̀ǹtírọ̀ mọ̀láìkà àwọn tó gbìlá. ìbílẹ̀ láti wọ́n ń gbà mí tẹ́ pé ní àwọn èèyàn ní rí àwọn ilé ìjòkóta nẹ́bì kó mọ sẹ́ẹ̀gùn ìyàwó aisha rẹ̀ lọ́la àníhà á ní gba ọyẹ ẹgbẹ́ tó bá sì mọ ọyẹ ilẹ̀ lárúbá ọyẹ tó mọ ńlágbá ni táyà yóò mọ kàkẹ́kọ̀ọ́ náà níbi ó ti mọ làágùn kẹrin wọn pé ọ̀rọ̀ wá yìí tó lágbára ni ànábi ó ti mọ làágùn yẹn mọ̀ pé ah sáré fífi làágùn bàtà yẹn ń kan àtọkọ̀ tán mú tutù yìí ìbílú ìfẹ́ kí ni ó ti ẹ̀kọ́ lọ́dọ̀ ẹ̀ táwọn èèyàn ti ní rí. bákan náà kàhín ìsọ̀rọ̀fín tọ́lọ̀ ni yóò fọn fèrè tó bá di ọjọ́ tí ayé parẹ́ ẹni àwọn fẹ́ láyé ti àfọ̀mù kọ́mọ́ ti fọ́n tó fà nà ńlá ibi tó wá ti fọ́n dé ẹ̀fọ́n ni ó ti wá ní ilẹ̀ tó ọ̀ ìwádìí yòó àtọkọ́ àkídà ọ̀rọ̀ kọ̀ọ̀kan ní ẹ̀rí fàyínàmọ́ yíyá rágírọ́tún wà ìdá sẹ́yìn bá kó òjò tó bá tó dìde ìjágbe kan náà ní fáìlì àwọn òǹdè sàhírọ̀ tí kálukó tó mọ bára rẹ̀ lórí lọ. àwọn yẹn kan fún ẹ ẹ mọ wọn tó máa ń dáwọ́ lùgbà mí sẹ́yìn bá fún fèrè òní tètè gbọ́. tó fún fún fún fún fún tẹ̀ mẹ́ta kò sì jìnnà sí ṣùgbọ́n lè kò díbi tó wà lórílẹ̀ tọ́lọ́ bá ti káyé máa parẹ́ gbogbo ẹ̀dá ọmọ ọmọ pa ọgbọdọ nígbàgbọ sí àárín ah, bo ló wá wà ìlú wo ló wá wà kò sí tó kẹ. bákan náà lánà tọ́lọ̀ ń sọ pé ní kẹrọ́mọ́n kàtìbìn àwọn tó ń kọ́sẹ́ wálẹ̀ yà àlàmúnà máa gbogbo tó gbogbo tó ń ṣe ni wọ́n ń kọ́lẹ̀ ọwọ́ ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ ẹ̀gbẹ́ ọ̀tún ọlọ́ọ̀rí wọn níbo ni wọ́n wà ẹ̀yin mùsùlùmí ẹ̀ tó gbé rọ́dé tó bá lákìdá pé rọ́ ni ó lè

wọ̀wájàdù mọ̀ ánílù àbẹ̀rọ̀ nkálukórì tó ṣe báyìí hábìrọ̀ tó wà pẹ́ẹ́sì wájú ẹ̀ wàlá ayédèlú mọ̀ rọ́bùkà àdá olùkọ́ ti sábò sí fẹ́ẹ́ rúkọ̀tẹ̀ àwọn kan wà tó ń kọsẹ̀ wá bá wọn. nǹkan sì wà tó yẹ pé ní wọ́n gbé àlàárà sí dání mélòó ni wọ́n jẹ mọ́ wọ̀yá nílò àríṣà rọ̀bíkà fọkàn yá ọmọ yìí ti sàmọ̀ níyà mẹ́jọ ni wọ́n kó ti wà nù sọ́tò làákọ̀ ọlọ́run ni wọ́n bẹ́ẹ̀ àti gbọ̀dọ̀ nígbàgbọ́ bákan náà àná táwọn àna sàárè animalakuli mọ́ọ̀t kìí ṣe ìsọ̀rọ̀fìlù ààrẹ rí pé ìsọ̀rọ̀fìlù ṣùgbọ́n malakuli mọ́ọ̀t tọ́lọ́mọba yàn ọba lọ gbé kúdè ìtumọ̀ tó ọgbé malakuli mọ́ọ̀tù dènù tí òjò tó bá tó túlẹ̀ ní nítorí bẹ́ẹ̀ jẹ̀mọ́ wọ́n tó bá gba àkídà yọ̀ ń ṣe àkídà mùsùlùmí lọ ní o ẹnì kéé gbèdè ọlọ́run tásìkò bá ti tó láyé tẹkìdì múnà sáátán wàláyé sàkérò ẹ lé fi ìjọ kan kún ẹ sí lè yọ kó pé ẹ ìjọba ìlọlọ ní òkùnkùn tó ti ṣe àwọn ayé ìjọba ìlọwà kún tì tó bá nà la ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tàn kí irun lójú àpẹẹrẹ kẹ́lẹ́ sí bẹ́ẹ̀ o ní ìrọ̀pẹ́ ikú gbóná ni kì í ṣe tọ́lọ́ nígbà tí wàá ti ṣe tọ́lọ́ kò wá rọ́dọ̀ ọlọ́run bá dé kò sì ráyé padà sí wọn á rìn káàkiri àkídà táyìn kẹ́sì ti fi sí lọ́hùn lórílẹ̀ iná nìtúnu àtúwárà fẹ́ẹ̀sì ọ̀nà tó mọ bá kó tiẹ̀ lẹ́yìn àwọn ayé ti dé ọ̀pẹ́ àkúdà yà ó ti kú sáǹsìn kọ́nà kó sani wá ní níbo lọ ti rí ṣùgbọ́n ní ìsà àkídà mùsùlùmí ṣé ń dáwà dé ní àkídà alùsùn ẹ̀rọ gbẹ́bọ́ yàwó àkẹ́nu àkídà mùsùlùmí eléyìí ò sínú ẹ̀ tó àwọn mọ̀lẹ́kà oríṣiríṣi ni wọ́n ẹni tó wà nínú iná tó ń sọ iná tó jẹ́ ẹni tó ń sọ iná lọ́lọ́run yẹn kò ní malik wà náà dá ya malik lìyẹ́kìdì àní ìrọ̀bù ó sọ mọ̀ náà bá wọlé náà bákan náà àwọn tó wà nínú iná ní iná tó pé ọlọ́run yàn pé títí àkàrà ní sọ́tù mùdásìr pé mọ́kàndínlógún ni wọ́n subhanallah ìyẹn ló fàtẹ́ pé ní nígbà tó yà sọ kàlẹ́ lárakùnrin kan wà mọ́kà nígbà tó kú nígbàgbọ́ kùn wọn fọ́rọ̀ ó yàtọ̀ sọ̀rọ̀ gbangba wọn ni wọn sọ pé ṣé tí muhammadu fi ń dẹrù ni mélòó mélòó wọ́n sì láwọn ní agbára pẹ́pẹ́ iye èyẹ tó nìkan lè dá mẹ́lẹ̀ níbi ìjà àti kékeré wọ́n sọ fún ara wọn kàfé káàtì ẹni ní mú iye báyìí tí bá mú iye báyìí nu wọn ṣé gbogbo yìí wà nílé mú àwọn yòókù láàjọra rẹ padà ọlọ́ni wọn àmọ́ jàǹnà àtàbà náírì ilà màlá ìka wàmọ́ jàǹnà ìdáfàhún ilà fìtínà nílẹ̀ ìdúnà káfà wọn tá táwọn mọ̀lẹ́kẹ́ agbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn náà ọ̀rọ̀ tí wọ́n náà pọ̀ lọ bẹ́ẹ̀ ká tó wá kan àwọn tíra tọ́lọ́mà tánà àtàrà tó sọ̀kalẹ̀ ẹ̀rí àtíra tọ́lọ́mà sọ̀kalẹ̀ ṣe pé ó pọ̀ gbọ́n tọ́lọ́mà sọ fún wa àríta ọ̀rọ̀ ti ànábì wa ìfá náà ti ànábì wa musa ìsákùnmọ̀lá ọ̀kẹ́yìn bákan náà àrí injil ànábì wa ìsá àti ìsá búrú àti anabi dawud mẹ́tẹ̀ẹ̀ta yà àwọn òríjìnà ìpínlẹ̀ àrímọ́ àrímọ́ torí pé ọlẹ́ rí àwọn tíra tó ń tà ní fourteen and fifteen àwọn ilé ìsàbúra dáwùdù kan ìdíje ìsàbúra dáwùdù àkànnà àfàlẹ̀ yorùbá lóko yìí lọ. tí wọn bá wọn wò ọmọ rẹ pé kùránì lọ ń kà ní tọ́ba rí mi wọn lè ayọ̀lẹ̀ sínú àmọ́ nípa kọlá ọ̀rọ̀ kà sí kùránì lélẹ̀ yìí. ààrí mọ́ ṣùgbọ́n ààrí ààrí kò nílò ọ̀ nígbàgbọ́ o. ààrí tó fẹ́ ìbọ̀rọ̀ yìí ẹ̀rí ní sákàdá ni ọlọ́run sọ àfojúrí gbogbo wọn ìtàwọn nàtọ́ra gbé dání ní ọ̀pọ̀lọpọ̀ náà ti sanwó bọ̀ pèpè tọ́lọ̀ fi ròyìn wọn náà pé yóò àrí fún ẹni kẹ́límà ní báàdì mọ̀ wàdí ìbá ti gbọ́rọ̀ ọ̀lẹ́ àwọn ọmọ yìí padà ní. gbé tó wá jẹ́ ọ̀gá gbogbo náà ní alukur'an kẹrin tó jẹ́ alimọ̀jísà tó tó jẹ́ nírakù tí ò ní tán tó jẹ́ nǹkan ìyanu tọ́lọ̀ ń fánibà wọn lọ́sọ́lá tọ́lọ̀ ń wa iná láwù là hàfìzùn la sọ kùránì kalẹ̀ àwa láti máa sọ ọ̀rọ̀ èyí tó lọ ọrí ọrí ọgbọ́dọ̀ nígbàgbọ́ wọn ṣùgbọ́n èyí tó kù tọ́ọ̀rí ti gbọ́dọ̀ máa lo na ẹ̀ ní alukur'an agbọ́dọ̀ nígbàgbọ́ sí ìgbàgbọ́ ìkéṣe ìgbàgbọ́ ẹnu nígbàgbọ́ sí kùránì ṣùgbọ́n ẹnu ẹnu kùránì ò ká ẹ kùránì ò bọ́ ara ìyẹn ti gbàgbọ́ ìgbàgbọ́ bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí síkà rẹ̀ ọlọ́ni alẹ́bínà àtẹnáwó ni kìtà ọlọ́ni ta fún tíra yẹtìlúnà wò hákọ̀tìlà wa ti fẹ́ ń ka bó ṣe yẹ kẹ́ka ẹ̀rù oníbi síkà gan àtúmọ̀ ẹni tó nígbàgbọ́ sí kùlà ìkà yóò mi nù nàbí ìrántí gbàgbọ́ nù sẹ́ńtẹ́ ọ̀dọ̀ ó ń ka kùránì náà nù ayẹkẹta bá wọ àyà kò gbàgbọ́ àti ìsọ̀bi lílo rẹ̀ o pé kíkà lásán àkọ́mọ ẹni tó nígbàgbọ́ sí ẹgbẹ́ alhamdulilayi ẹni tó jó ní súnà gidi tó lákìdá gidi kò ní ka kùránì kaba o yóò farabalẹ̀ kánẹ̀ ni bẹ́ẹ̀ látòrí kíkà ọlọ́ni afẹ́ kàbóse kákọ́ ti là wá fi kàbóse kẹ́kà ọ̀dà ìka yóò mìíràn ọ̀nà de afẹ́ gbàgbọ́ mi àkà ó jẹ káka àtúnwá ronú sí ìronú sí yóò jẹ ká lè lò fẹ́ àtúnwá ronú sí ọlọ́ni kìtàbù anzannáwó ilé ìka mubarakun ọlọ́ni tíra ta fún ẹ tíra tó lálùbáríkà ni o nítorí kí ni ni o. ọ̀pọ̀lọpọ̀ èèyàn olórí dúkú ra lẹ́yìn ẹ ti náà nígbàgbọ́ sí wọ́n bá ní nǹkan ṣàwátà gbọ́dọ̀ fi ṣeré ní kuraani gbàtà fụ lọ nígbàgbọ́ sí tọ́ọ̀rù ti ń kọ́ àbí ìrònú tí olówó àmì ka kuraani fún tọ́nà wa sọ́nà wa ti ń fún ọmọ àbí sọ̀rọ̀ àbíkọ́ ronú tí n tán bẹ́ẹ̀ sọ. ọlọ́ni ẹ kírun ẹgbàwẹ̀ ọ̀n ṣe ámì ṣé ẹ kírun ẹgbàwẹ̀ ṣé ámì ló kù. ṣé ẹ kọ́ ọmọ ṣe ara ìyìn àronú sínú ìyẹn sì lànà àlè súnmọ́ ẹ̀. nínú gbígbà pé pé kò ṣe nínú àkídà tí wọn ká kóra wa jọ kánà ń ka kùránì ká máa ṣe ámì lórí ẹ̀ tó ń kà àti tọ́lọ́ ti ń bá wa wípé ẹ bẹ̀rù ọlọ́run ká máa ṣe ámì ìtọ́lọ́ sọ pé fìlà ó ká ànábì àwọn ọ̀nà sọ́lá nínú ìlànà ẹni pé aka aronú sí ànábì mi yẹn nẹ́fìlà lóru wọn ni ó dúró lórí àyà kan pé tọ́ba jẹun yà ọlọ́run ẹ ẹrú rẹ ni wọn tọ́ba sì forí jì wọn ọba oníkẹni ẹ tó wá ń parí tóratù lùmọ́ ẹ̀dá ní ànábì lórí àyà ìkòtì lé fún bẹ́ẹ̀ sílé mọ́ nǹkan kan ní ntọ́ àzébùhún fa ìnáwó ibadu. ṣùgbọ́n àlejò ta ronú sí ara mi pa nígbàgbọ́ tó fi ká nígbàgbọ́ náà ẹ̀rín là máa fi rin wọ́n ń ka tán báyìí ọyọ ọmọ tó ka dúró ń bẹ o wákàlà á fi dá ẹ̀dẹ́ lómi tó mọ̀ ká pa ẹ̀dẹ́ káyọ̀ mọ̀ ká lọ àpàrọ̀ láti mọ̀ ju bí wà kó lórí ń kọrin láti mọ̀ náwó lé lórí. kí ni ń tẹ̀lẹ̀ ẹni tó bá nígbàgbọ́ sí sílà tó lọ́n fúnra kò ní ṣe bẹ́ẹ̀ tó ronú sí kó tó wá kan bíi lílo rẹ̀ táwọn pa ẹni nígbàgbọ́ sí agbẹ́sẹ̀ ló fi ọlọ́run bá. nípa bá kà nínú ọ̀rọ̀ náà sàkàní ọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ilé ni àkìdá wa ta gbọ́dọ̀ ní tí a gba kìtàbù ọlọ́run bá gbọ́ ìtumọ̀ ẹ̀kẹ́ ní àwọn àtẹ̀lófin tọ́lọ́run bá sàánù àtàlá tó mú àmọ́ ẹlòmí ò takúlé ni pé tẹ́rófin tẹ̀ sọ mùsùlùmí náà ni o gbọ́dọ̀ tún lè jẹ́ àfa o tún lè jẹ́ wọn mọ́sálásí tẹ́rófin kò bá sì kò yí mọ́. òfin tí mo sọ yìí kìí sàwa láàrùn kìí fi constitution kẹtọ́ ni ó yẹ káwọn àmẹ́ndì ẹ òfin ọlọ́run náà ni ọ̀rọ̀ ogun tẹ́ sọ tí kùránì gbé wa ń sì ń kà ó kọ́ ní rẹ̀ bá mú. sẹ́rù ẹgbẹ́ àlì ó gba ọ̀rọ̀ náà bá gbọ́ kò gbàgbọ́ ṣùgbọ́n tó bá ní àyọ̀ kan àwa ló ní kùránì oní kùránì báwo tíye tíye èmi lé lẹ́nu fún ìmọ̀ ẹni tó ní kùránì ni kò ń ṣe yìí dùpẹ́ ká lò fẹ́ ẹ ẹ ọ̀rọ̀ tí mo sọ yóò wà

òun ètò kan ni yóò kéde bọ́dún ọ̀kẹ́ mùsùlùmí lòun náà ló sọ pé òfin ọlọ́run tó sọ yẹn fi dà lóru èwo ló wà tó ṣe jẹmọ ọgbẹ tó bá dó lórí ilé kò ní àdìsọkẹjì ẹni tí alìkìtàbù lọ rọpò lórí ẹ káàbọ̀ níbi àwọn àǹbíyá àwọn ànábì ọlọ́run ọlọ́run ni rúṣùlá ń kọ́dí kọ̀sọ̀sùn mẹ́rin àlẹ́ àwọn òjíṣẹ́ pọ̀ ń ta àtọ̀tàn wọn fún ọ wà wà rúṣùlá lámùnà tuntun wákàlámù lọ́wọ́ musa tẹ̀kìlìmọ̀ rútùlà mùbáṣírí ni wà mùnkìrì ni kí ni táàbí náà wọ́n jíṣẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ ọlọ́run fún wa ní ká máa fún wa ní ròdù ní ká máa tẹ̀lọ̀ fún wa ká máa bàa ní ọ̀rọ̀ ká máa bàa lẹ́rìí lọ́dọ̀ ọlọ́run ni jíṣẹ́ fún wa ní a gbọ́dọ̀ gba àwọn òjíṣẹ́ gbọ́ láti ibi ti bẹ̀rẹ̀ débi tó ti dópin. sábàmù àrùsùn sábàmù àǹbíyá àwọn látọ̀dọ̀ àníbi adam sábàmù àrùsùn látọ̀dọ̀ àníbi ànúr tó fi wá parí dọ́dọ̀ ànábì wa muhammad sallam ànábì ní àwọn ànábì ọlọ́run ó dà gẹ́gẹ́ bí ilé ni wọ́n ti kọ́ tó wá ku ààyè búlọ́ọ̀kù kan sọ́jú à ah, gbogbo kálukú mọ̀ ń lọ káà ah, ilé mọ̀ fáyọ̀ mọ̀ rẹ wa ó ó mọ̀ dá o ah, ààyè kan tó kàn á kù yín ni kankan wá di ó lè mi lààyè òun náà wọ́n ti di bẹ́ẹ̀ pa kò sánẹ́bì mọ́ lẹ́yìn ànábì wa muhammad sallam a ti gbọ́dọ̀ tó yà láàrin ànábì ọlọ́run ẹ̀rí. آمنا الرسول بما أنزل إليه من ربي والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله أقول آه سنقيا لا أنا أوان نبي الله أكيد أوان مسلمين وعدي فكر وانو إتان كبيري أوان نفرق من جاء أني بينو أسنقيا لا أنا نبي الله ele anabi yé ta anabi tiwa rárá gbogbo anabi la anabi wa sínú anabi tá a sọ yìí àwọn tó jẹ ulul azmi nínú wọn lágbọdọ nígbàgbọ bẹẹ àwọn márùnún ni wọn ọlọ́run sọfà lè kéwìn wàá sùbìrì kámọ̀ sọ́bàrà ulul azmi mina rusuli ṣe sùúrù rẹ muhammad gẹ́gẹ́ bí àwọn ulul azmi nínú àwọn òjíṣẹ́ mọ̀yìn ṣe sùúrù nígbà anabi ọlọ́run ṣe jẹ onípò ńlá tó àwọn márùn yìí kò wọ́n tún lè kéńkà bó láti wá mọ̀ wọn ẹni ọlọ́run dárúkọ nínú láàyè mí nínú alukur'an nínú sùwàtú ṣúrọ ọlọ́ni ṣára alákòmìnà dín àtẹlóbi fún inú ẹ̀sìn máa wà sọ́ọ́bì inú ha inú ta fún kọ́kọ́ wà lẹ́bi àwọ̀ ilé ìka àti a máa rẹ̀ muhammed tani kejì nínú wọn muhammed wà máa wà bí ibrahim àti tá sọ fún ibrahim musa wà isa àti musa àti isa àwọn ìlànà pè ulul azmi min ar-rusul ipò tí wọ́n tó ga anabi wa muhammad anabi nuh anabi ibrahim musa àti àtẹ̀yẹ́fà alayhim salam. nínú márùn-ún àtúrà àná méjì tó yẹ pé ipò tí wọ́n ló wá lékè jù ní gbogbo ẹ̀dá ọlọ́run àwọn náà ni khalilan àwọn èèyàn fi ọlọ́run méjèèjì wọ́n sì ní kó o pé yẹn mú yẹn lọ́rẹ̀ẹ́ tó háì jù náà ni alkhalil náà lànàbí wa muhammad anabi wa ibrahim anabi sọ fún wa ń bì kápẹ́ ní iná ńlá sàkàbà ní khalila ọlọ́mú mi ní ayò rẹ̀ káwọn sàkàbà ibrahim khalila gẹ́gbó ti mú ibrahim rẹ̀ àwọn méjèèjì la dé èpò ìlọ́dọ̀ lọ ó ní káyí sẹ́ni kẹta tó lè wà ní abubakar ní ìbámu. ìyẹn ni ó fi jẹ́ ní state tí èèmọ̀ lọ pé ní isa ruhula ànábi isa ẹ̀mí mímú látọ̀dọ̀ náà bá ó lọ musa kalamu la musa ọlọ́run bá sọ̀rọ̀ ó lọ wọn ní eh, ibrahim khalilullah àbí wọn wàá parí ẹ pé muhammadu kini habibullah pé anabi o habibullah lò kini tó mọ habib kini tó mọ habib jẹmọ ọrẹ olólùfẹ kini tó mọ khalilu náà ọrẹ lòun náà ẹyẹ kẹkọọ sí ìkẹkẹ náà ni ó ti takọ akéde àfún tó ṣe alùsùn náà gbọdọ sọ yìí torí pé ní khalil ọ̀rẹ́ ni habib ọ̀rẹ́ ni ṣùgbọ́n dábàá pẹ̀lú ní khalil bí kò tiẹ̀ ṣe kí ìjọ rẹ̀ tiẹ̀ tó ju ẹ̀rí pé yorùbá náà dá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni kò ní pè mí ní kẹ́kẹ́jọ mara wọn ní ọjà ní tímọ́tímọ́. ayiwa ọ̀rẹ́ àdúgbò lásán ni àkàmọ́ra náà ni ló bá pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ipò yunga tó bá pé anabi ibrahim ní khalil sọkọ anabi àwọn ní kíni habib ìtumọ̀ pé ní ipò anabi ibrahim ju anabi muhammad lọ. àmì yẹn yìí lápẹ́ ní kíni khalilullah subhanallah yẹn ló ń bẹ kékeré dúró ti ọ̀rọ̀ àtidá o àǹfààní ọ̀rọ̀ pé tó bá ti lò ní àtidá yìí tó yí alùsílẹ̀ tó fi yàtọ̀ nu alùfáàbù bá ti wá ní kó lò ẹlòmíì wàá máa púrùfù kí ni fún wa yóò púrùfù lóga pé ah, aláì ti pọ̀jù tèbi lóga àbíbù náà méjèèjì tó bá lè pè náà ni wọ́n wọ̀ pélé náà àbí wọ̀ pélé kàdí ni tó bá ti bọ́tẹ̀ lẹ́nu tó bá ti bọ́tẹ̀ lẹ́nu ò lọ yìí o àyànfẹ́ ọlọ́run ni wọn àwọn èèyàn kọjá àlà lórí wọn àyàn ti sàṣe ètò àna tó sàṣe ètò làwọn yẹ̀wù dí ẹ̀rí ọlọ́ni wàyẹ̀tùlúnẹ̀lì àǹbíyá dìgẹ́rì hakin ìṣẹ́sẹ̀ yẹ̀wù dínú ọmọ kan ànẹ́bí ọlọ́run ọlọ́run sọ fún mi pé ní kùlámọ̀ já àmúrọ̀ sólùm bí mo là táwa àǹfùsùn kí ànẹ́bí bá mu tí ó tẹ́ wọn lọ́rùn wá fàríkọ̀n kàzábùtún àfàríkọ̀n kàzábù ẹ̀fọn mi ní irọ́ irọ́ ló mú wa fàfàrí kọ yẹtùlù wọn fà mí nínú àwọn ànábì àwọn yahudi nù àwọn jù ìfẹsí wọn nù ẹ bá nílò ayé sáà fẹ pọ náà ní kọlọ fi gbé lòkè ìfẹsí wọn nù ìyẹn ló balẹ̀ ǹjẹ́ tó bá ń sàṣe èso nínú àwa mùsùlùmí ìfẹsí ta ló kọ́ tí ò ní kànábì kún tí ó kà kú ordinary person bíi tiẹ̀ ìfẹsí yẹn tanu ẹ sọ̀rọ̀ yahudi wọn fi sínú ànábì wa musa bá náà bá wọnú alukur'an ọlọ́ni ẹ̀pá màálù ẹni àtẹ̀tẹ̀ tuntun náà oṣù wa tó mu wa ṣeré ni tí ẹ mọ̀ sọ yín fánẹ́bí ọlọ́run ìyẹn tó yẹ bá sọ fún dáàdi rẹ̀ gẹ́gẹ́ dáàdi tẹ́ mú mi ṣeré ni ò nígbà kó subhanallah wọ́n tún wá ń bá níbi ń bá fa ara pé hàn ọlọ́run bá fún bẹ́ẹ̀ náà ni ìgbà tí ọlọ́run bá sànù wá sàlá tí ó sọ ẹ̀ṣẹ̀ báyìí àni ó dùn lánàá rọ̀

takadu samawati ya apapa sọ́ọ̀rì nà mínú bọ́ọ̀dé ń gbọ́ pé yẹn ń sọ pé ọlọ́run yìí máa tán káàkiri táyà máa rí wọn pé sọ́mọ fẹ́ lè máa jábọ́ ibi tínú bí sọ́mọ gẹ́dẹ́ wàtàǹṣà kùlà ilẹ̀ fẹ́ lè yàtọ̀ sẹ́kí ni lè fi ya ọlọ́run sànú àwọn àyókù ni. nítorí kí ni sọ́mọ fẹ́ lè jábọ́ tilẹ̀ fẹ́ lè wàtàkìrò lè jìbá lọ hajjan sọ́mọ òkè fẹ́ lè máa fàya gbogbo àwọn òkè ni àǹdá ò an yattakhidha waladan kò tọ́ fọlọ́n kó bímọ in kullu man fi samawati wal ard illa ati rahman abdan gbogbo tó wà sọ́nà àtìlẹ̀ ẹrù ọlọ́run ni wọ́n jẹ ọlọ́run òbí mọ́. ayé pé àwọn yẹ̀wúdí wọ́n sàṣe èso ọ̀nà fọ́nrán ṣe kínní wọ́n sàṣe jù ṣùgbọ́n wa ń mọ ànẹ́bì aládùú dídí àmì tí wọ́n sàṣe jù ní tiwa náà. ẹ sàṣe jù ẹ náà nífẹ̀ẹ́ ànẹ́bì ni ẹ sàṣe jù kéèdì tètè ànábì èso ìgbàgbọ́ sárébi nu ọgbà ànábì ti pé gbogbo bi ló lé wa wa ta sọ́lẹ̀ síbi ẹni tí lóde ta ni ó jòkó síbi ànábì náà nì lásìkò náà ní láyé ńká ẹlòmínà tẹ́tẹ́lẹ̀ ìpínlẹ̀ níbo lẹ́yìn náà retí ànábì nì ní báńkìrì náà ńkọ́ bẹ́ẹ̀ ti wá rí káàkiri káàkiri nù àá ànábì ò lẹ́ ń retí báwọn ẹlòmíì gbá agbọ́dọ̀ nígbàgbọ́ sí sọ á tún fi máa amàrọ̀ tí máa ń pa wá láti agbọ́dọ̀ máa tẹ̀lé ìgbàgbọ́ tó ní á ní sínú ká nígbàgbọ́ tó jíṣẹ́ ọlọ́run tí máa ń pa wá láti agbọ́dọ̀ tẹ̀lé wàtẹ̀sí dínkù fi máa akọ̀bàrọ̀ tó bá fún wa nírú ọ̀rọ̀ agbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ṣé mo rí fẹ́rẹ̀ ká ẹ̀tọ́ pé sin is kini is believing kò débi tọ́lé fún wa nílò rẹ̀ o àbùtúlé yẹmí lẹ́ni náà tó máa ń gba ànẹ́bí gbọ́ tọ́lé bá sọ̀rọ̀ rẹ̀ ní gbàgbọ́ lágbèjì ẹ̀yà fún alágbèjì ànílọ́mọdọ̀ sọ́lám ó ní tí ẹ bá nígbà tẹ bá gbégbá kalẹ̀ bájá bá tẹnu bọ̀ ẹ mọ̀jẹ̀ kẹjá tẹnu bọ̀ ní gbogbo ayé tó bá tẹnu bọ̀ ẹ̀yà fọ́ ó di dandan kẹfọ́ lẹ́ẹ̀méje ẹ̀méje nǹkan nínú rẹ̀ àkọ́kọ́ ìyẹ̀pẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ tí wọ́n á ni a ó ṣe jẹ́ bẹ́ẹ̀ ó ṣe rí bẹ́ẹ̀ subhanallah tí n bá fọ́ lẹ́ẹ̀mẹ̀fà ńkọ́ tí ẹ bá sọ pé tí n bá fọ́ lẹ́ẹ̀mẹ̀fà látọ̀jú ẹ ẹnìkan tó bá fọ́ abọ́hùn lẹ́ẹ̀mẹ̀fà àbẹ́ẹ̀ márùn-ún ajá tẹnubọ́ tó bá ń fọ ní ìkọ̀ọ̀kan ń fọ ní ìṣẹ́jú márùn márùn ẹ márùn yẹn ìṣẹ́jú mẹ́rin ló jẹ́ twenty five ó sì fi yẹ̀pẹ̀ sákọ̀kọ́ ẹnìkan wá fọ tiẹ̀ lẹ́ẹ̀mejì òun náà fi yẹ̀pẹ̀ sákọ̀kọ́ fún gbogbo ẹ̀ẹ̀mejì yìí ìṣẹ́jú márùn náà ló fi fọ ìjọba ìkìlẹ̀ ẹ̀rí sọ sí ta ló láti náà méjèèjì ẹ́ ẹ́. ẹgbẹ́ ọ̀gá ẹni tó lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five minutes olúwo rárá nítorí ní aṣọ kọlọ ṣe wá nígbàgbọ́ sánẹ́bì ní iye sánẹ́bì sọ ní òde kìíní nínú gbàgbọ́ sí àbíkẹ́ ló yẹ kẹ́ yẹ̀pẹ̀ yẹn ẹ̀rọ máa fi jẹun tábà ti rí kẹ́míkà sọ pé bóyá láyé ànẹ́bì kò sí kẹ́míkà ni kẹ́míkà tó lọ́wọ́ ti ẹni tó wá pẹ́ra rẹ̀ ní ali sunna akídà ló gbọdọ̀ rí báyìí akídà burúkú nìyí ìgbọ́rọ̀ sẹ́nu ànábì ni ẹ mọ̀ wá wò ó wọ́n sọ pé àwọn dókítà náà ní tẹ̀wọ́n ti ń di tẹ́tù pé á ah, àwọn kẹ́kẹ́ wà lẹ́nu ajá kò sí tó lé mú kúrò àbí kíni yẹpẹ ẹlòmíràn rẹ̀ wá nígbàgbọ́ ah, nígbà tó bá ti jẹ́ òótọ́ ni mo kàwé kan eh, dókítà kan ní scotland ó kúrùkù ẹ̀ ó lò sí ní ọ̀ tètè dókítà scotland àyè sílẹ̀ ò bá kúrùkù ẹ̀ ìwọ nígbàgbọ́ sí sánẹ́bì rẹ̀ ṣe kíni tó sọ àwọn tí làákàyè máa ń dààmú náà mọ́tò yìí ti ṣe àlùsùn náà wọn lo làákàyè ka ẹ̀yin tiẹ̀ lo làákàyè kẹ́ tó gba ọ̀rọ̀ fúnra tí wọ́n bu yẹ pẹ̀lú hmm. wọ́tọ̀ bá bẹ́ẹ̀ ló ní làákàyè ẹni tó ní pé òun lo làákàyè ní òmùgọ̀ àmìlọ́mọ̀lọ́ fẹ́lá ó ní kí nǹkan bá kó sínú ntẹ́ẹ̀mú ẹtì mọ́nà ẹ̀ dáadáa kẹ́ tó yọ ọ́ jáde torí pé ìyẹ́ ètìtì kan ìwòsàn wa mẹ́ ìkan àárẹ̀ wa mẹ́ bẹ́ẹ̀ kó ti wọnú ẹ̀ bóyá alárẹ̀ ló wà mẹ́ kó ti pọ̀ dáadáa kí wòsàn gbá dànù ẹ̀yin lọ gàn ó gàn ẹ̀sìn ni wọ́n tẹ̀lé wọ́n púrúfẹ̀ hàn púrúfẹ̀ wọ́n bá púrúfẹ̀ gẹ̀ wọ́n nìyẹn wọ́n fílẹ̀ nìkà ẹ̀yin tó rí látijọ́ yìí táwa jẹ́ kíni láti rí ká kú wọlé ti ká kú nítawa ti ká ju kú lọ nítawa fi fẹ̀sẹ̀ láti ká wọ́n bí ẹgbẹ́ ìjọba bá púrúfẹ̀ lọ tó gbàgbọ́ òní ládá lọ́dọ̀ ọlọ́ tó kékeré ti sàrẹ́jì lọ gbà kò sínú àtidá ẹ̀ ọjọ́ kẹ́ni tó púrúfẹ̀ bá tún ní kò rí bẹ́ẹ̀ mọ́tò lọ́dún ṣe pàtó kúrò ń bẹ̀ ní ìsàkídà wa ní olúfọ ni a sọ pé ní àkídà lù sún náà àwọn afáàmù ní àkídà àjà ìsìn àkídà àwọn arúgbó tó bá kọ̀ọ̀kan fún ya arúgbó rẹ̀ ṣe sọ́nà ní kíni bẹ́ẹ̀ ló ṣe kò ní yẹ̀wò òṣèlú àyẹ̀wò bá ti ń yẹ àkídà àwọn yẹ káwọn tẹ̀ sọ yẹ̀wò ẹ kíyèsí kọ́lọ̀ kó sànù wa ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa mú wa níṣẹ́ agbọ́dọ̀ dúró sí. wàṣìṣìnàbù mọ ánìwù náà báwo bá kọ̀ máa kọ́ ẹgbọ́dọ̀ ó yẹ ká wádìí ká tó mi ká tẹ̀ tó ge ó ká wádìí ńláyà ànábì ìgbẹ́ra nkúmi pọ́ńtà ni kí ló ń wádìí ṣe ànábì náà gbọ́dọ̀ jó wọlé ìdí kí ló tó wá ẹni tó bá ní àgídàgídí ànábì sọ́mọ̀ ní tẹ̀lére àti wùláhá wá àti rọ́sùl kí ló ń wádìí ókè tó wá jẹ́ dọ̀tí ni táwọn obìnrin tó ní kó wọlé ńkọ́ àti ìfẹ́ sí ni. tó bá wá dìkọ tó gbà tó bá padà ṣe ko ládàá tó kò sínú àdìsọ́kẹ́. ilé ẹ̀ sọ níbi ètò ànábì wà á là yọ ọbàdà là lára pa àgbà níbi gbọ́ ni pé a gbọ́dọ̀ sí lọ́n ńlá bí mọ̀ ṣara àbí tó bá ti lẹ́sìn tó bá ti fún wa. a gbọ́dọ̀ sí ara àgbàgbọ́ wa nu ẹnìkan sọ́njọ́sí nígbà tó ń ta yẹn pé ah, wàhálà ẹfẹ́ ìdí lè béèrè pé kí one plus one fi jẹ́ two ẹgbẹ́ bá ti ń béèrè béèrè iyì ló jẹ́ àbí iyì kọ́ iyì ni ìkànnì àwọn àfáàsálà ó ní alìsínádù dín kámọ wádìí ọ̀rọ̀ pé bó ló ti rin lẹ̀sìn inú gan lẹ̀sìn ẹ padà àdìsọ́kẹ́ pé tó wá látọ̀dọ̀ àlébi la fẹ́ tẹ̀lé láwùlá ní ìsínádù tí ò bá síta ń wádìí pé ta ń sọ̀rọ̀ ṣé ìníwó ló gbà wá làkọ́ọ́lá mọ̀ṣá mọ̀ṣá ń kálukú bá tó mọ̀ fẹ́ nu wa rọ̀ kí ẹ bó ń ṣẹlẹ̀ láwùjọ kọ́tọ́ bá ti mọ̀ pé ọba jùlẹ̀ àwọn èèyàn béèrè lọ́wọ́ rẹ̀ kọ́ tó dìde tó wá ìjọ ti tẹ́ ní akáṣẹ kan sókè ká máa ṣe o ǹjẹ́ níbi ló dé kí ni ló ṣe ìwé lápá ẹ̀kọ́ àwọn èèyàn béèrè náà ní sọ̀sọ̀kùsọ̀kù ẹni tó bá nígbàgbọ́ sánẹ́bí kò ní ìsìn náà àti tánẹ́ bá mu wa àwọn ànábì ọlọ́run yókùn tó wá mú wa ń kọ́ a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni ṣùgbọ́n ànábì ti kọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ́ ń tù tànẹ́bì láwọn fi sí náà kódà tánẹ́bì yìí sábà padà dé ìlànà ànábì ni ó máa lò èmi tí wọ́n ń yà á lẹ́nu lára àwọn èèyàn kan wọ́n jẹ́ mùsùlùmí ẹ̀rí wa ti ṣe wá àfihàn kò gbogbo ẹlẹ́ òkè tó bá rí bá níbi yìí tá a ṣe kírun tá bí ti bẹ́ẹ̀ lẹ́nu ọ̀lẹ́ kí mọ̀ irú tí wọ́n ti bọ̀ lè ṣe àdìsí lẹ̀ pé o bàbí àti kíni àti ìjì àkọ́kọ́ ti sọ wọ́bọ̀ yìí tàn sọ wọ́bọ̀ tó yẹ bá rí gan tó fi wa sáàfì ìsẹ̀rì tó gbọdọ̀ wà nígbàgbọ́ mùsùlùmí ó ní alimani biliyamil ahir ọjọ́ ọgbẹ̀yìn àti ogun tí ó ṣẹlẹ̀ eléyìí wá pọ̀ agbẹ́rin tó pọ̀ ní kígbẹ̀yìn tó dé àlébìsọ àti oríṣiríṣi tí ó ṣẹlẹ̀ láwọn àmì táwọn sí àṣẹrọ́ọ̀tì sáà àwọn àmì ìṣẹ̀lẹ̀ jẹ́ pé a ní kúbúrọ́ a ní súgọ́rọ́ àwọn kúbúrọ́ àwọn súgọ́rọ́ kéékèèké tí ń ṣẹlẹ̀ ń sìn àlébì ní kí ikú máa pọ̀ olùgbọ́sọ̀ àwọn èèyàn kú iye báyìí tó kú iye báyìí tó kú nǹkan báyìí ṣe wọ́n àjàkálẹ̀ àrùn ni ẹ̀ ń jagun lónìí ah! wọn kọ ara mi gan yan àsìkò tó dékè ni tó súnmọ́ ni àmẹ́bí ni ìgbédìde mi gan ara pálí kí a mọ̀ súnmọ́ ni ẹ dẹnu ohun kan lẹ́yìn máa ń sọ ẹ láti bẹ́tẹ̀ di gbánẹ́bí dìde kò tó wá ti sẹlẹ̀ sani ń takò yẹ jẹmọ́ ń takà nẹ́bí ni ẹni tó ń kírun tó ń gbà ilé náà pé kò ní sẹlẹ̀ ayé yìí náà ní gbogbo ẹ̀ hàn kó mọ̀ kú hàn kó mọ̀ dékè ni hàn mọ̀ dé ni subhanallah ọlọ́ni fún amọ̀ lẹ́dínà káfà wà àwọn tẹ̀lé ń sọkàn nígbà wọn dìde bàlá wà rọ́bì lọ́kùn mo fọlọ́wọ́n bá rẹ búrẹ́ rẹ muhammad látùbọ̀ àtúnà àgbẹ̀ wọn dìde o túmọ̀ látùnà bàúnà á sì fún wọn nírò bímọ àmì fún àfin nírò ń tẹ́gbà yìí. ẹ̀yin rò kó sòro ni wàtálì kálá ńlá yẹ̀sì ó rọrùn lọ́dọ̀ lọ́n. a gbọ́dọ̀ dátú ẹ báyìí náà sá àtún àti àtún làárọ̀ ìbàfẹ́ ha àlìkàmọ̀ tó ṣẹlẹ̀ ni mọ́láyé yìí náà ni rárá àlìkàmọ̀ tó ṣẹlẹ̀ ni tó bá ṣẹlẹ̀ tán ó náà mi tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ nínú nǹkan tí wàá tún ṣẹlẹ̀ tó gbọ́dọ̀ nígbàgbọ́ sí òun náà ni sàárè wọ́n ní sàárè lè jẹ́ ìkẹ́ fún yẹn ò lè jẹ́ ìyà ẹ ẹ wọ bá kí ni tó kúnjọ òtún sàárè kólógbó tẹ́ wá sí náà ni mọ̀lẹ́kọ̀ tí wàá jòkó tí yóò máa béèrè rẹ̀ ẹ tún gèdè tó bá níyì tó bá kírun dúró ẹ̀rọ ọlọ́run nígbà torí pé ìmọ̀ni ẹ̀ ṣe kí ó ti wọ́ ibo ní mọ̀ni ẹ̀ ti wọ́ nínú ẹ̀ka àgbàgbọ́ àlìyímọ́n ìlíyàwó mi àṣẹ. ìbá pé ọ̀rọ̀ kọ̀kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ gbàgbọ́ níbo ni wàá jòkó sí wọn ni yóò mọ ríkẹ yóò jẹ pálásì fún tó bá jẹ nire níbo wá ni ó ti mọ ríkẹ rẹ ń bẹ ò gbọdọ wádìí. ẹ̀rí bákan náà ìgbédìde yóò wáyé gẹ́gẹ́ sọ fúnra pé fèrè kan náà ni nkàlùkù bara rẹ̀ ní orí ilẹ̀ nùtàgọ́dọ̀ nígbàgbọ́ sínú bákan náà alhashiru ìkójọ pé kálukú kójọ láàyè ìṣirò eléyìí náà inú tó ti ṣẹlẹ̀ ní ẹ̀rí bákan náà tí ìkójọ bá ṣẹlẹ̀ tán yóò ku alikitab ìṣirò aridul kitab ìfi ìwé kálukú hàn wọ́n àwọn ọmọ ní utiya kitaba òbíyẹ̀mí ní fasọ́fà yóò hásábà ìsábà yẹn sí rọ wọ́n yẹn ń kọ́lé bu ilà àlìyí mọ̀sùrù rọ nkálukú gbàwé iṣẹ́ rẹ̀ jẹba sọ lẹ́ẹ̀kan pé kèsèrí yóò mọ ìyanu pé gbogbo ẹ̀ lẹ́kọ́ ni mòmìnì tó bá jẹ́ ní ire ọlọ́wọ́ fi hàn tó bá jẹ́ ní ire tí ò ní jẹ́ fi roni ọlọ́run fi hàn torí ẹni tó lóun bá ṣe fi rẹ̀ kò lè bọ́ ṣùgbọ́n kàn fi hàn lẹ̀ pé wo ń tọ́ ṣe kò lè máa pẹ́ àìdáwà nu fáìlì tiẹ̀ náà ilé ilé ọgbọ́dọ̀ nígbàgbọ́ sí ẹ̀yin náà wò ó sẹ́mi kéékèèsì kan kóòtù lásán tí ẹ pé kẹ́ tó parí ẹ̀ ló mọ̀ ìdílé bó lóun ti wá fẹ́ ti gbogbo ọlọ́run kó lè bá ayé ọlọ́run yàn àìpé sẹ̀rí olè ni ayára dájọ́ lọ́lọ́run wọ́n fọ́ lóun bá wẹ̀dá ilé kí ẹ gbogbo apá wà láyé fún ẹni kẹrẹkẹrẹ bílíọ̀nù ni wá kátó wá sọ tó ti kú kátó wá sọ tó tún bọ̀ fún ètò bẹ́ẹ̀ tẹ̀sí gbogbo wọn. sọfànàlà ẹlòmíì gan láta pé ọwọ́ kékeré mú ọ̀rọ̀ sí roke ẹjọ́ tó wà àwọn àjọ náà ó kọjá pé yẹn wọ́n sọ̀tọ̀ tó ń lẹ̀ lọ. yẹ̀pẹ̀ náà ti bí sí ẹjọ́ yẹn ti pọ̀ jù kò lè ráyè yìí o. gbogbo tó ìṣirò ń bẹ ìkójọ ń bẹ ẹ̀rí kó tiẹ̀ tó kan ìṣirò àṣàfà àtúnlẹ̀ ọ̀gbìnmọ̀ ìsìnkẹ́ ńlá tánà bí ó ti ń bẹ pẹ́pẹ́ tí kálukú bá dí tó bá jí dìde ibi tí kálukú wà òun ó sùn mórí ìta ló ń bẹ yóò ju gbogbo ta lù láyé lọ kábà lọ lọ ayé ọlọ ayé wà iná kàánà òun yàwọn yàrá òun hà lámù yẹn bá tún ilà àṣeyàtà àwùjọ ha hà tó bá lọ wáyé ọmọ ọmọ tó fẹ̀yẹ̀ mẹ́tí pé ó mú ìdájú pé mo gbàrọ̀ àárọ̀ ọjọ́ kan kọjá ń bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ pé mi náà lò rọ̀ lẹ́kùn bóyá ọtí lọ hundred years láyé àti one twenty tó fa ànàlá òun ó sùn mọ́tẹ̀ ń dẹ́lẹ̀ ẹni oògùn kálukú tó fa ànàlá bí yẹn bá ṣe ti ẹ̀fẹ̀ sí bẹ́ẹ̀ lọ oògùn rẹ̀ ó ti pọ̀ tó ẹni ẹni tó mú dé ojúgun ẹni tó mú dé dodo ẹni tó mú dé pé ọmọ mi tó máa ń sẹ́yọ́ ń tinubu bí wọ́n ti máa ń sọ́yọ́ lórí tiẹ̀ nù ní rẹ̀yẹ̀ tó wà lábẹ́ mọ́ ọgbọ́dọ̀ nígbàgbọ́ sí o báyìí ó ti wà láàyè yìí tí ń kálukú rẹ̀ pé kí wọ́n á dájọ́ anáwọn rọ̀sọ́lá ó ní yóò tó ṣàrún a máa gbé yín dìde ní òfà àtà ní òfà àtà lẹni tí òwò bàtà gbogbo tí tọ́wọ́ láyé wọn níwọ̀n kankan rúrọ́ ọ̀tà ní òhò gúrú là lẹni tí ò dábẹ́ yín ni yàwá ìjà gbọ́ pé a ah, tẹ́lu mi ò tún rí òmi ìrẹ́ ànẹ́bì ju ìrẹ́ ànẹ́bì lọ ẹlu mi ò rí tiẹ̀ náà jẹ́mi náà lọ ànẹ́bì ní ìyàwá ìjà ọ̀mọ́ tí ń tẹ̀lẹ̀ ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ń jọ́ àyè àyè ó wà bẹ́ẹ̀ ó dẹ̀ pánẹ́bí ó wà á sì fẹ̀ kánẹ́bí tó ti òṣù gbogbo ànẹ́bí ọlọ́run bá a sì kàn án láwọn ò lè kojú ọlọ́run sábàáníkà dúró láyé ni ọ̀rọ̀ pọ̀ nínú tó ní í ṣe pẹ̀lú àlìmọ́nì bìlì yẹ́wò mìlẹ̀ àṣẹ. wọ́n láwọn ò lè kojú ọlọ́run torí pé ọlọ́run ti bínú kan tí ò bírú ẹ̀ àwọn táwọn yóò tẹ̀tún ni bí nù bí ibrahim bí musa àti isa bó ṣe wà nù olùwáyà àwọn mẹ́rẹ̀ẹ̀rin yóò láwọn ṣe òun náà ni muhammad anabi tá a bá lọ báyìí wọn ana laha èmi náà ní í sípè yìí tó tọ́ èmi ní í sípè yìí ṣùgbọ́n anabi náà ò lè tètè lọ́wájú ọlọ́run anabi ọlọ́run akọ mi láwọn àdúrà kan ìrántí ọlọ́run kan tí ìfi kí ọlọ́run jọ́dẹ̀ tèmi gan òdì sí mọ̀ anabi wàá forí kalẹ̀ yóò wá máa kí ọlọ́run ọlọ́run á ní irfa rásaka ó yá gbórí ẹ sókè ìṣúra àti ìṣúra mọ àti kẹfà ọlọ́run gà pé kọ́nà ti ẹ̀sìn dájọ́ ni òkèdè pé kéèyàn mọ làlùjẹ́ náà kò tí kẹ́yìn wo tó fa àná ńlá ìyẹn náà tó wà kó tó wá kan pé ìṣìkẹ̀ wà kó tó wá kan pé kálukú gbàwé iṣẹ́ rẹ̀ kó tó wá kan tẹ̀rọ̀t orí afárá tá a gbà tí ànábi ní ó fẹ́ lẹ́dùnrún orí lọ ó sì mú jabẹ lọ iná sì ló wà lábẹ́ rẹ̀ kò sẹ́ni tí ò ní gbàgbẹ́ kọjá wà iná mi ń kó ìlà wà àrídùn ha kúránì sọ fún anusọ́tù mọ́lẹ́ àgbẹ̀ kò sẹ́ni tí ò ní gbàgbẹ́ kọjá káàdì rálì ká hàtìmọ́ni aláàrú fi káhátì mọ̀ màkàdé ìyàwó lọ́n sọ́dọ̀ rẹ̀ yẹn ní ẹnìkan nínú ìyàwó ànẹ́bí gbọ́ pé à ah, tí inú náà gbà kọjá tí ìwà ní jábọ̀ àníbà ìwọ̀n ọgbọ́n tọ́nà sọ túmọ̀ yìí náà jilẹ̀ sí iná takọ́ ìgbọ́n tó bá gbọ́nà bá gbọ́ àwọn ó lọ. wàyà sáré náà bọ́ọ̀lì ní iná tí a jèsè ìyà àwọn alábòsí tán láti dàgídì àná ìjà wọn ní ààyè tó bani lẹ́rù jù nínú tó ṣẹlẹ̀ lórí ọ̀gbìn ìdàlùsí àmọ́ tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí láàyè o ẹ̀rí pẹ̀lú anábìlẹ̀ ẹlòmí ò lọ bí bàbá fẹ́ rí kọjá nílẹ̀ kan náà ẹlòmí ò lọ bí bàbá mọ̀nàmọ́ná kọ ìyẹn ló yára jù pẹ̀lú yọ afẹ́rẹ́ yóò tọ̀ wálẹ̀ kan náà ni ẹlòmí ò lọ bí afẹ́fẹ́ ẹ̀ka tó tó yára tó yù ẹlòmí ò lọ bí ẹni tó ge ẹsìn ẹni bí ẹni tó gun àǹkúmí kí náà fi ń lọ jẹ̀mọ́ sẹ́fẹ̀sẹ̀ lágbára ni sẹ́fẹ̀sẹ̀ lágbára ọba ẹlòmí ò fẹ́ tọ́já ní fẹ́ rere ó tán ìjábọ̀ sínú náà tó fàánà ńlá gbogbo eléyìí náà ni ó ṣẹlẹ̀ o ìgbẹ̀sán lọ́wọ́ ara ẹni odò àbàtà tọ́lọ̀ fáńdé bá wọn sọ́lá wọn kó tó wá kan àlùjẹ́nà àti ànáàrù àwọn kan mi wà tí ó tún ṣẹlẹ̀ tó bá ń ta ló bọ́ ọjọ́ gbélé gbèdé àlùkìyàmọ̀ bọ́ tó bá rí yan ọgọ́rùn-ún tó jẹ́ mùsùlùmí jáde ní tí ò ní náwó ìgbọ́n tá bá tu kalẹ̀ báyìí fún wọn pé tí kó wa náà sídà yín o òkè kan wà níbẹ̀ tó yẹ pé ó fẹ́lẹ́ ju orí lọ ẹnìkan rẹ̀ tí ó mọ̀ tako tó bá di ti ta gbogbo ìnáwó rẹ kò sàǹfààní mọ torí pé sì náwó nẹbi ní àgbàgbọ gbogbo ojú ìṣẹlẹ mẹlọ gbọdọ gbàgbọ bákan náà agbọdọ àìrí ní gbọ ọlọrun ọba sanu àtàlà òní ọba tó to ọrọ kádàrá bákan náà a ní alukọdàlù káwọn ọsẹ rẹ yìí àwọn ní láàmú hàlà yóò gáǹsì ọlọ́run bá ní bọ́n ti jẹ́yàn dúdú tó jẹ́ òyìnbó bẹ́yẹn ìbọn lẹ́nu jẹ́yàn funfun tí ó jẹ́yàn dúdú ta ló kọ́ ọlọ́run bá ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn nǹkan tí ń ṣẹlẹ̀ bóòrùn ti mú ojú ti ń rọ̀ ọlọ́run ti kádàra rẹ̀ ni alikadaru àṣẹrí ọlọ́run bá fẹ́ ṣùgbọ́n mi lè ṣẹlẹ̀ ò lè mọ́ ṣẹlẹ̀ onẹ́ni ìta ń sin sin lọ ọlọ́run bá fún ẹ ní ọtọ́rìtì kí wọ́n da èyí da tó bá mú da ta ló mú jẹ̀mọ́ ta ló ẹni tí ò kírun ti ta ló mú ẹ́ tó lè mọ bílẹ̀mù ọlọ́run tó ṣe ọlọ́run ló ti láwọn onímọ̀ kírun ẹ̀kọ́ lọ ìwọ lọ mú kájọyẹ̀ ń bu ẹgbẹ́ kí ló dé tí wọ́n jó òyìnbó tó jẹ́yẹ̀ dúdú ọ̀ lágbára lórí yín alikádàrẹ́ nìkan ní ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ kádàrà náà fẹ́ àti ẹ̀ka tó jábọ́ ń bi eléyìí náà ẹ̀rí gbogbo eléyìí ẹ̀kọ́ wa nu àkéda eléyìí náà ń pè ní arkanu iman ẹ̀fẹ̀fà nítorí ẹ̀kọ́ wa nu àkéda alìsúná wàlìjàmá oní Itu máa ń lékún tó tún al-iman al-ikraru bil-qalb ntí agbọ́dọ̀ mọ̀ pé ó wà nínú ọkàn wa ni wàkọ́ni bil-lisan ẹ̀rí níta fẹnu sọ ni bákan náà wàhámẹ́lú bil-jawari níta nfara ṣiṣẹ́ rẹ̀ ni yazidu bi ta'ati Allah wa yanqusu bi ma'siyati ìmọ̀ ni a máa lékún tá a bá ti ń sin lọ́wọ́ a sì máa dínkù tí yẹn bá ń ṣe kíni tí yẹn bá ń ni ẹni ọkàn ẹni nígbàgbọ́ ẹni àkédà àwọn múrídìí àná àwọn àfáàlẹ̀ wọn ràn yín ìmọ̀ ní ẹgbẹ́ ní nígbàgbọ́ ẹni yìí wá kọlẹ̀ yorùbá àdúgbò kọ ní àbú ó pọ̀ ẹ̀rọ ni irùngbọ̀n nìyẹn fún máa ń mọ lọ́nu ìgbàgbọ́ ìkẹ́ ọkàn yẹn ni kódà lómi ba dórí irun lómi kẹ́kẹ́ mọ́ láàrin mọ́lẹ̀ láti mọ́ lọ́wọ́ báyìí àmì ẹni tó kírun tó da jẹun tó lé kíni tó nígbàgbọ́ jẹun tó kírun ẹgbẹ́ sẹ́yìn gbà bẹ́ẹ̀ torí pé nǹkan mẹ́ta là ń pè nígbàgbọ́ ń ní fàṣẹ níṣẹ́ gbogbo ẹni tó bá ti yọ tẹ́kùn onú gbàgbọ́ náà bá ń pè ní múrídíà fún èyí ṣe àlùsùn náà kì í ṣàkídà wa irú ipò láwùjọ wa lẹ́nu tó bá gbé iṣẹ́ ìjọsìn lọ́dọ̀ èèyàn ẹ̀yin ìgbà ká máa fi mọ́ náà tòkòtòkò àfi mọ́ náà ìjáàbù kọ́lá àfi mọ́ náà ìrùn kọ́lá àfi mọ́ náà nílùú kọ́lá àfi mọ́ náà kí wọ́n láti mọ́ náà kọ́kàn ni. àwọn múrídìí àwọn jàmíyà àná nírú ìgbàgbọ́ mọ́ ń lékún mọ́ àwọn múrídìí àní ìgbàgbọ́ ẹni ò lékún torí pé ọ̀kan kan náà gbogbo àjọ ní sọ́nà iṣẹ́ wa lè kọjúra wa lọ ṣùgbọ́n ọlọ́run jẹ́ kó yé wa láàyè tó wọ́n ló ti sọ́nu quran wàzádà wọn ìmọ̀ọ́nà ọlọ́run lé wọn kó ní kíni ìmọ̀ọ́nà ìbomi ni yẹn zádù ìmọ̀ọ́nà mọ àìmọ̀ọ́nà kí wọ́n ní wọn lé wa lékún ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ọ gbọ́dọ̀ lákìdá pé ìmọ̀ọ́nà ojú kan náà ló wà tó bá ń gbé sí olóore dọ́dọ̀ rẹ̀ gan-an ní máa ṣe tó lọ́rùn tẹ̀ àwọn ti gbàgbọ́ rárá bákan náà alùpùpù ẹni tó bá ṣe tó takò gbàgbọ́ tó bá rọ́lu ẹ̀ṣẹ́ ńláńlá tó lè jẹ́ mùsùlùmí lọ́dọ̀ alẹ́sùnà wàlìjàmá a mùmíní ni mùmín bí ìmánì ìmánì rẹ̀ dèdè ìmánì tó wà lára rẹ̀ láti wo ojú islam láti wo dèdè ẹ̀ṣẹ̀ tó wà lára rẹ̀ láti kíni láti wo pé mùmíní ẹlẹ́ṣẹ̀ ni mùmíní tó mu tí sí àní kàfàrà tó wá ti kàfàrà rẹ̀ kí sàkéré alẹ́sùnà kọ́mọ́ ní tara èyí ni náà mùtúndínlẹ́mọ́ mutí ìfẹ́rẹ́ ni bàbá yẹn náà ah akida alusuna kan akida ta lọ mú àwọn kàwá kàwárí ju kàfírúnà bilkadero bilkabair àwọn ọmọ pé yẹn ní kéferì látara kó sẹsẹ ńlá torí pẹsẹ ńlá yóò ní mú láyà wa o ṣùgbọ́n tó ti bẹ ìdájọ́ tó tọ́ la fún torí pé ọlọ́ ní iná lọ́hà láyé jùlọ àyè ìṣòro tàbí ọlọ́run bò ní forí ju kéèyàn ṣe kíni kéèyàn fi kéèyàn ṣẹbọ pẹ̀lú ẹ wàyẹ jùlọ màdúnà zálík ni màá yẹ ṣáà ṣùgbọ́n tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ní ìtọ́jà tó fẹ́bọ̀ ó lè forí rẹ̀ jiyàn ní wọ́n fi wá fojú wo pé mo mi ní ẹlẹ́sẹ̀ ni kí wọ́n làwọn kàwárì ti gbámú ìwọ́n náà mọ́ tara torí pé ìtara ní mo mọ́kànlọ́kọ̀ gíláàsì kó sí àkídà àwọn kàwárì tí ó mọ kàfọ́nà yẹn tí ò ní mọ̀ tí ó mọ bàdánà lọ́nà tí ò sọ tí ò ní mọ̀ wọ́n jẹ́ kí tara pọ̀ jù mẹ́ lọ sílẹ̀ rí wọn aláàbí ni làyẹ́sìn ìfáàní ìnàyẹ́sìn ìwà wà mọ́mìn èèyàn ní mọ̀ ṣe sì ná kó tó mọ̀ ṣe sì ná mọ́ ká wá fojú mọ̀mí níwò wàlá yẹsọrọbù kábùrù iná yẹsọrọbù wà wà mú mi kò sí ní ma mu tí ń gbà tí mu ti ká fojú mi ní o jẹmọ ńgbà tá a ti fojú mi ní o tún á ní o jẹ ìfikọ́tò kẹfẹ́rí ṣùgbọ́n tí ẹ̀rí sọ ni pé kìí ṣe mu ní gidi lápẹjúwe èèyàn fẹ́yàwó lé kò mójúṣe ọkọ tí la lè irú kẹ́lìmọ̀ la lè lò fún obìnrin bẹ́ẹ̀ ìwọ yéé ṣe kí ni. òye ṣe ìyàwó kátẹ dúró lórí yẹn ṣe ṣe ìyàwó sì wà wa fẹ ń gbà ó kí ni àgbà lérò ṣe ṣe ìyàwó gidi ọrọ tí ń lọ léèwé lágo mélòó ago mẹwàá bọ tí lọ sọ ṣe ṣe túdẹ̀tì ráṣọ lọ́rùn ẹ̀ túdẹ̀tì náà ṣe ìtumọ̀ rẹ̀ pé mùmí ní tó ní tí ò dání o á ní mo mi ní gidi kò sí àní tí yọ ìyẹn ló fà bẹ́ẹ̀ pé lu ẹ̀sìn tá a bá fún lẹ́gba ẹ̀rí àti ní fojú kékeré o ẹ̀wẹ̀ ní tó lè sìn náà tó wá sọ fún ànẹ́bí kó lè sìn náà wọ́n padà dí lóko ìjọba nǹkan bẹ́ẹ̀ bu kí lànẹ́bí sọ ah ẹni tó bá balẹ̀ wá sọ fún òun ṣe nǹkan báyìí mo ìmọ̀ni rẹ̀ tó bá mú yẹn sẹ́mìtì nínú mọ̀dínà yìí tó mọ́ni ya ẹni yìí ó fi hàn kékeré ṣe kí ni kékeré ṣe kékeré ìyẹn ló fà nígbà tó yẹn jù kò fò tán náà tó kírun àdíyẹ ẹsẹ̀ tó jẹjẹ ni àwọn kàwárí jẹ́ wọn pé yẹn kẹfẹ́ lẹ́yìn lẹ́bàá tẹ́ kínní kan ọkọ̀ gbogbo ara bí ọlọ́ni kò sí mú bùrú náà kí ló dé ó fa tẹ̀sùn bá ìṣesí kàwárí jì ni o tẹ̀kísírì bíkú lè bídà yìí ẹ̀rí gbogbo bídà tó yẹ bá ti pé kẹfẹ́ nínú yẹn ṣe ìṣesí ta ni kàwárí jì ni bákan náà àtúndé ìṣesí múrídíà tó yẹ pé ẹ̀sẹ̀ ńlá àwọn tó lè mọ́ kakú ọlọ́run sọ̀rọ̀ ó bíjà ọlọ́run rọrọ̀ ẹni máa tẹ́lẹ̀ ọlọ́run kò mí ní pé a tún wá sílẹ̀ ara ilé ìlànà mu ni. bákan nínú àkídá àlùsọ̀rọ̀ àlùjàmọ́ a òun ní pé ìbá olórí lò ádámù lùkùrú jẹ́ alẹ́ ọ̀kàm wọ̀nyí yọ̀lọ̀ lórí tó jẹ́ mùsùlùmí. ìfẹ́ lànàbí ti sọ́ọ̀lẹ̀ fún wa ànàbí ni alàlùmọ́rí àsámù wàtọ́ à alàlùmọ́rí nítòtọ́ fọ́mọ yẹn ni àsámù wàtọ́ à kó gbọ́rọ̀ tó lórí rẹ̀ lẹ́nu kó sì tẹ̀lé fíìmù àhábá àwòkárẹ̀ ha inú téèyàn fẹ́ àbí tí ò lé kíni tí ò fẹ́ tó gbà tí ò lé pé olórí yẹn ní kò tẹ́lọ̀ ilẹ̀ àyò yóò mọ rògbìn màá fi àbí tó bá pa láṣẹ kó tẹ́lọ̀ lókù pẹ̀lú omi ọ̀rọ̀ mi màá fi ya tó bá pa láṣẹ kó tẹ́lọ̀ ní fàlàsámà wàrà tọ́ a olórí yẹn sọ̀nkẹ́ kó mọ́ dùnmọ́ wọn gbà mí ẹ̀yẹ pàǹfà gbogbogbò ni ẹ̀dínláàgbọ̀n àyè kò ní dùn márùn-ún àbí bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ẹ̀rí ah, ó ti wúlé wa lẹ́gbẹ̀ẹ́ tó yẹ pé yẹn jẹ́ ẹni tó lákìdá alùsùn àlùjàn kọ́ kò ní sépèlé wọn ní ẹ̀kọ́ tán bí n tí àǹfààní ṣe kíni tó ga ni. bákan náà àlejò tó wá sọ pé àwọn olórí ní ìgò tẹ̀ tó wá wà kìyàrùkùn kìyàrù àìmọ́tòkùn àwọn olórí yín dáadáa fẹ́ mọ jálá náà tí ẹ mọ̀ sàdúrà fún káà ah, wọ́n tún bá wa ṣe nǹkan bẹ́ẹ̀ olùmọ̀jú da fáwọn lórí àánú mọ̀ sàdúrà fún yín. wà á ṣe ráàrú àìmọ́tìkùn àwọn olórí burúkú tẹ́ni alẹ́ ẹ̀dínà tẹ̀lé àánú náà ká olùsí làwọn lórí wọ́yẹ̀lẹ̀ àánú náà kan àánú mọ̀ ṣe pè fún yín. nígbà táwọn ibi sọ̀rọ̀ yẹn débi kan sọ̀rọ̀ ta tábà nílò olórí bẹ́ẹ̀ afàlà àánú náà bí sọ́hun bì sáyé káyọ̀dà fún wọn káwọ́ bá tóró wọn àní ti ní láà má mu fi kùn sọ̀rọ̀ nígbà tó jẹ́ mùsùlùmí tó ń kírun ẹ gbọ́dọ̀ fún wẹ́lẹ̀

bàbá sọ fọ́n fídíò kan lè dúró lórí ká tó kíjí mọ́ bẹ́ẹ̀ ṣèyí sàkídé alùsùn náà nìyẹn o alùsùn lè takò lórí torí pé kò sóore tó jẹ́ mọ̀láìkà tí wọ́n náà bá ń rẹ̀ tó bá takò ẹ̀kọ́ lẹ́yìn náà ni pé ẹni gbogbo bí tó bá takò lórí àti bọ̀tán wọn ìdá ń bẹ̀. tó padà máa ká máa ń pẹ́ àbá kúkú máa gbá ń tà ń bá bọ̀ tẹ́lẹ̀ káwọn bá bọ̀ ẹ wo ilé ọ̀pọ̀lọpọ̀ lé lárúbá tó ti ṣe ẹ wo libya níbo náà padà níìsí ẹ wo mísírọ̀ egypt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà kẹ́tọ́ wá fẹ́ ra ọ̀rẹ́ wọ́n fẹ́ gbọ́ ọ̀rẹ́ ń bì ẹ̀wọ̀n syria wọ́n sì ń para wọn dì sí. àmọ́ tẹ́lẹ̀ tó ń gbà tó máa ń para láṣẹ ànábì nígbà tó wà bẹ́ẹ̀ pé ọmọ ìjẹun ọmọ ìlú lọ́nà tí ò tọ́. àmọ́ tẹ̀lé alùsùn náà máa ń ṣe àdúrà fún lórí ni. tó wá para láṣẹ ká sẹ́lọ̀ yẹn nìkan láàánú ṣe kíni láàánú tẹ̀lé ṣùgbọ́n ká máa wọ́de kì í ṣe lànà alùsùn náà wọ́n ní ká máa takùn wọ́n ní alani mo ṣe wà ní ìṣẹ̀lẹ̀ gbangba ta ni kí wọ́n á mú kan náà lórí kí wọ́n máa ṣàfùn ká àfààyè nìkan àwọn tó ń sọ̀rọ̀ náà lè lo rọ́ǹkù ara ìwà òmùgọ̀ ni ètò ìlànà alison náà kí á tako lórí ní gbangba ẹni ok oríṣiríṣi nǹkan tó wà táyà ń fi ń takò ní gbangba náà ni olórí social media orí whatsapp ọba ń gúrùpù kan ọba ń ṣàìdá wọn ọba ń ṣe ẹ̀rẹ̀ fáwọn èèyàn káàkiri àbórí facebook eléyìí náà sì pé sí ìlànà alison náà wà lè jàmọ́ à ẹ̀rí tó ń ṣe ní àárí torí pé èèyàn máa ń dà lóru ni nítorí ìjọsìn lé nìní tó ti ń dà lóru kódà mi wọn tó yẹ kó alùsùn náà wà ní kìtàlù àwọn tó ń dà lóru ayé lónìí ṣe bínú tán náà ní ẹni tó nínú gbẹnu wọn tó yẹ kó alùsùn làwọn náà ká bá pera alùsùn náà lọ ilé yìí sàkéde alùsùn náà ọ̀dùdà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà òkè bákan náà àwọn nǹkan níbẹ̀ tó yẹ ká tún ní jáde sọ́kàn rúurú yàtọ̀ la ìfàhálà líle ọlọ́ọ̀lọ́jọ́ gbẹ̀dẹ̀ àkíyàmọ́ ó ní ìrọ́dọ̀ àkíyà alùsùn nírí ọlọ́run anábà mọ̀sán sọ́lá ó ń sọ ń jọ́kẹ́ nígbà tó ń wo òṣùpá òṣùpá di fourteen days yóò ti ráàdì dáadáa tá ń pè ní alùbádìr anábà ń sọ fáwọn yẹn pé ìnẹ́kùn sàtàrà ó na rọ́bàkùn ẹ̀ẹ́rì ọlọ́run báyìí lọ́jọ́ gbèdé alùkìyàmà kámọ̀ sàrà ó na ẹ̀kọ́mọ̀ alùbádìr gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wo òṣùpá jọ́kẹ́ láì látòdọ̀ múnà fi rò yàtẹ̀ ẹ̀ ní tira yín láti rí ẹ̀ ní ẹgbẹ́ tó tún bá lébi ẹ̀ mọ̀ múra yín lọ́wọ́ pé ọ̀ rí mi àbúlágbájá ìwọ inú orí mi nínú ẹ̀wọ̀ wọn tó bá di jẹ́ta àti ìní ìtura yín. ọ̀nà ni ojú oyá ọmọ yín fi nà bírọ àwọn ojú kan ó tutù lọ́jọ́ ilẹ̀ a nà bírọ ọlọ́ọ̀bá rẹ̀ ni ó mọ̀ wò. ọlọ́run pé ní iná oyá ọmọ yín fi làmàjò fún àǹfààní nígbà táwọn kẹfìrí ò ní rí ìtumọ̀ ẹgbẹ́ àwọn mòmìnir òde kìíní wọn ò rí bákan náà lẹ́rí kẹtọ́ wà ní sọ́tò yunus nígbà táwọn ẹbí túmọ̀ rẹ̀ nínú àdìsí sọ̀hẹ́dù rú ni ànábi tó bá dọjọ́ gbé dàlùkì àmọ̀ tó máa lùjẹ́ náà bá wà lùjẹ́ náà kọ́lọ́n kó kàwá fún wọn ọlọ́run àgbọ̀n pé kí ló kù tẹ́ ń fẹ́ ah, ìgbádùn tó tó lé yóò sí mẹ́kí wá ló tún wọ́n ti tètè tójú fún wa ẹ̀mí wa ti balẹ̀ à ń jẹ́ àmú kò sí kẹ̀kẹ́ mọ̀ wọ́n wá rò pé ibi tí ìgbàdùn tó mọ́nu ọlọ́kàn fira rẹ̀ ọmọ àlùjẹ́nà báyìí ni pé á ọlọ́run gẹ́gẹ́rẹ́ anábì ń kò wá sí dùnú tó wà nínú àlùjẹ́nà tó tó ìgbà tí wọ́n rí ọlọ́run ọba yẹn ó sì wá ká àyàtọ̀ tó wà nù sọ́ràtù yónú tó fọwọ́ pé lílẹ̀ dínà á sànù lè fòsùn náà àwọn tí wọ́n ti láyé ó sì náà mọ̀ fún ọlọ́run náà ní àlùjẹ́nà wà àtàlékún àlékún wọ́n rí pé ọ̀lẹ́ ti lóga ọ̀lẹ́ ti túkúránì lóga nìkan ẹ̀fẹ́ túkúránì fún mo gbọ́ yín náà onísùn ètè yìí tó bá tún sí ìyáda sọ ọ́la àlékún àbẹ́ pé àlékún kíni àlékún mẹ́rin máa ń nà kíni rúyà tó la ìta àlà rírí tání rírí ọlọ́run ọba ṣùgbọ́n àwọn àwọn èèyàn léni wọ́n ẹ̀rí jẹ́ àmọ̀ tẹ́sílá ní àlérí ọlọ́run kí ló bá àlérí ọlọ́run ẹ̀fà wo ọlọ́run yìí látòdìrí kó làbùsọ̀ ojú kan lérí níta mọ̀tẹ́tì la dúró lé tẹ́tì máa rí inú tíra wọn eléyìí sàkéde alẹ́ sùn náà wàlùjá máa. títúlẹ̀ rí ẹni musa fọmọ pé rọ́bì àrí ni à ń sọ̀rọ̀ ilé nígbà táwọn ẹni musa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run dùn mọ́ tó gbọ́ direct pé lọ́dún pé nínú ìròyìn tó fi rìn pé ọlọ́run sọ̀rọ̀ tí ànábì musa sì gbọ́ direct kò ṣe kó mọ̀lẹ́kà kan ló inú wa ní musa wa dùn pé a ah, olóòjẹ kúrì wọ̀tọ̀ sọ́nà ọlọ́ni láǹtàrọ ní ọ̀lẹ́rì ni gbogbo àtàwọn ti kọ́ náwó ẹ̀sìn lára abájá ẹ̀sìn ọ̀lẹ́rì mi láíláí wà láti ń zòrò ilà àlìjábà lè ṣùgbọ́n mo wo orí òkè yìí fàyín ní sàkọ́rọ̀ ọmọ kanà ò tókè yìí bá lè dúró tí ò bá wó fàtàwọn fàtàrọ ní ajẹ́pọ̀ lérè kíni ọ̀lẹ́rì ni wàlámù àtàjálà rọ́bù lè lè nígbà tí ọlọ́run fi ara òkè. فصار دكا صار دكا وكفك فخر موسى صيقا موسى جل داكو لو àbí ẹwọ́ kéde tó tó kẹfà káfí ní musa wà tẹ̀ ní musa dákú ọlámọ àfàkọ gbàtàrà musa balẹ̀ kọ́lá rọ́bì ní tubutù lè ká àmútúbà òun béèrè lè mọ́ ẹ̀yí sẹ́mu nìkẹ́ ń pé musa dùn orí ìyún lérò náà ọ̀nà ìjẹ́ pé àpè ní nílé ayé ni wọ́n ń sọ níbo ló ń sọ nílé ayé nínú àkídà ìlọgbọ́dọ̀ pé rírí ọlọ́run ṣẹlẹ̀ fọ́ọ̀mù àlùjẹ́nà lọ́jọ́ ọ̀gbìnrin àlùfíàmù àǹkà tó wá jẹ́ ìdàkejì ti mùtẹ́tà pé yẹn lè rí ọlọ́run àwọn ènìyàn rere wọ́n rí ọlọ́run àkídà kan náà tónú fẹ́ẹ́ lómi lè kú lórí ẹ̀ ó lè ń tẹ́ òfin rí wọ́n rí ọlọ́run ẹlẹ́gbẹ̀dẹ̀ ní àtọ́nà ọjọ́ débítì ni débítì wà lẹ́ àwàdà pé jàbá àgbà àdìgbò náà ń pè tó náà ti sọ bẹ́ẹ̀ rí ilé ìtàkìlẹ̀ oníṣúná níta àwọn fáfà mọ́ra lọ pé lójú oorun kọ́ sí yẹn lẹ́nu àbánabi gbà tánabi lọ sọ́mọ̀ sí ànábi rí àkàn lórí bọ̀tọ́ pọ̀lọpọ̀ afá àdúlé fánabi òní ń gbàùn náà tánabi ni anor aniro àìsùfù ìmọ̀lẹ̀ mórí yàrá ìtàlẹ̀ tó bá lánàbí rí jọ parọ́ mánàbí ọ̀rọ̀ pọ̀ lórí mi ṣùgbọ́n ọgbọ́dọ̀ tó gbàgbọ́ àyàn rí lápáyé ṣe kàkídà wa ilé ìta gbọ́dọ̀ ní àdìsọ́kàn ni. náà kí dáhà lè súnà àwọn ẹni eré wà tí a mọ̀ sí àwọn ìyá Allah ọgbọ́dọ̀ dàbí sọ́kàn wípé àwọn ẹni eré wà ṣùgbọ́n àdínkù ànábì ọlọ́run kí ni látún bẹ́ẹ̀ ní eré à ń wa ní yọlá tálà ń pè bẹ́ẹ̀ kéé sóye sẹ́nìkan látòní lọ mo ti fún wà lé kéé sóye tó jẹ́ wà lé ni ẹni ọlọ́run tó dúró tọ́lọ́run kí ni fi ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní wakano yatakun nǹkan méjì na wọ́n fi ń jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ni àti kíni àti ẹni ti nígbàgbọ́ dáadáa ìyẹn ní alimọ́mù nù àbí ẹ̀yìn alimọ́mù nínú àtidá wọn pe ní kúlù mú mi ẹ́ wàlí gbogbo ni wàláyà náà ti jura lọ nígbàgbọ́ wa ti ṣe kíni mo ti pọ̀ èyí ṣe pé àwọn àfáàní wa nínú ó lè mọ èso bàtà ó bá gbọ́ ọlọ́run bá gbọ́ tó pò fún ọlọ́run bá mọ́ tó sì nígbà yẹn tó níbẹ̀rù ọlọ́run kí ni àlejò nam ọlọ́run mọ kọ́ wọn pẹ̀lú karamat alùsùn gba karamat àwòlíyà àwọn ẹni eré tọ́lọ́mọ fi ń kọ́ wọn lé jẹ́bó yẹn ṣẹlẹ̀ sí mariam torí kì í sànà bí ẹni eré ni zakaria ó lè gbóúnjẹ fún mi títí ìsinú pa ẹni tí ìsinú yẹ kémi náà ìsinú lápara rẹ̀ kí n máa lọ gbóúnjẹ fún ọlọ́run kò lámọ́ dákàlà gbogbo àti sàkẹ́rẹ́ abati ti tọ ìdá yóò yá àná hàbà tuntun wa o wà mí ní ìndìlá àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá iná ńlá yẹrí sùkùn mọ́ yẹsà ìjẹ́ rẹ̀ ìfààbù ẹ̀rí kí ni mọ́ríàmù fà kí ló fà òun ló mọ̀ ni ara rẹ̀ àwọn sọ̀hábà kan kún ó lọ ní kí ìmọ̀lẹ́ wà nídèédé orí wọn kò dé irúgbìn ọ̀sẹ̀ yìí àti ọkùnrin kan tó ń bíṣù mo ti gbàgbé orúkọ rẹ so ìmọ̀lẹ́ wà nídèédé orí wọn ti tẹ̀lé wọn lọ wọ́n sì fi rìnà lọ wọ́n ti dágbére fún ara wọn nkálukú yaba ìmọ̀lẹ́ yìí sọpé sí méjì kí náà fanjọ́ náà lálẹ́ ẹjọ́ náà wọ́n ṣe kí wọ́n wá dé ẹlẹ́jọ́ kejì wọn pe àwọn yẹn pé a ti di o wọ́n làwọn di nítorí nǹkan kàrà àmọ́ ọlọ́nkàn fi pọ́n wọlé àwọn àdúgbò ẹ̀yẹ máa ń lọ́dọ̀ ànẹ́bí lọ́sàn-án alalẹ́ làwọn máa lọ́ sùn iná mọ̀ ẹ̀sán títí ni olóòtú mi fún wọn léńjọ náà ni pẹ̀lú òmò bó ti jẹ́ àtijọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀tọ́ náà fi fáwọn ẹni rí ni ó mọ̀ ẹ̀rọ kàtọ́ ó ní ayé rẹ̀ nígbà tó wà ní kìláfà ó ń ṣe kútùbà lọ nílùú mọ̀dínà ó ti ráwọn èèyàn lógún ó sì ń kígbe lórí mímbà rí pé yá sáré yàtàlì jabali yá sáré yàtàlì jabali yá sáré yàtàlì jabali ó mọ̀ sí i ẹni ẹni yẹn ìgbà tó wá dé láti lọ lọ jagun ẹmọ ijọ ìrìn tán ní lọbẹ tó tó padà sí mẹdínà wọn wá dé pa ah, àwọn ọ̀tá yẹn ọwọ́n fẹ́ bá wa tán ohun rẹ la gbọ́ pé ká máa sálọ òkè òkè táwa sọ lọ àwa ṣe kíni láti kọ́ńkà wọn. ohun tí umaru sọ́njọ́ náà ọlọ́run fi yẹn umaru wa tó fẹ́ràn yẹn níjọ́ kejì kọ́lọ́ pé ìwọ náà ṣe báyìí ọlọ́run fún ni ó fi pọ́n lé ni lábàá kó ti lọ́n débi ọlọ́run fún ẹni ọlọ́run tó rí wọ́n tí wọ́n pè tá a tako ó tún mọ́ pé ni pé ní ẹni kíni ẹni burúkú ni bó láti á mọ̀ pé ẹni ọlọ́run ìta ah, à ẹni ọlọ́run ẹ̀rí mọ́ lẹ́nu sàárè rẹ̀ tó yọ séyẹ sọ́dọ̀ ẹni ọlọ́run títí mo fi lẹ́yìn síwájú pé inú àkídá yẹn yóò gbàgbọ́ orúkọ bá ń gbọ́ agbàgbọ́ yìí tó la fúnra yìí ka alifurukọ́nù wọ́n sọ lọ́rọ̀ báyìí má tó ṣùgbọ́n ìtẹ́yìn ń sọ ìtẹ́yìn ẹ̀yìn ògbàgbọ́ tẹ́yìn yóò sínú àkídà tiwa ẹ̀lọ́ bàbá kú fáǹsì yóò lọ sí irú fáwọn èèyàn wọn ni ó ti di kíni ó ti wà nínú rárá ẹ̀lọ́ ìgbésí ayé tí òjò tọ́lọ́run tí òjò tọ́lọ́run ní á tí òjò tàbí bí ẹ̀lọ́ ti dẹni náà ni àbí mọ́lẹ́ lọ́wọ́ mi sàárẹ̀ ẹnìkan kò sọ dẹni ọlọ́run ó lè sànkán ẹ̀rí ìran àfa lọ pé nínú àtìrí àlùsùn náà téèyàn bá rìn lórí omi ìmọ̀mù ṣàfihàn téèyàn bá rìn lórí omi tó tún yẹn nẹ́tílà lórí òkun tí ó sì tẹ̀rì tí ń fò lọ bí àfa lórí omi mọ́ tí ìsọpẹ́ ni ọlọ́ wò ó bò ló ṣe dúró sí lórí kíni lórí ẹ̀sìn ọlọ́ bákan náà tọ́ba ara wọn áwùlíyà yìí ipò wa la tò wọn sí láwọn ẹni ire tó tẹ̀sìn ọlọ́ ipò ẹni ire náà ni wọn ẹ̀dẹ́pọ̀ ànábì mọ̀kọ́mù nùbú wà tàfé bárísàkì ń tẹ́ bá wò pa àwọn ànábì ọlọ́ni bárísàkì fùwẹ́ ikọ̀ rọ̀súl ó wà nípò òkè àwọn tani àwọn ti rọ̀súl ẹ̀mọ̀ omi sékìtì kọ́ wáyé ó nípò àwọn ànábì wà lókè àwọn tani rọ̀súl èwo lẹ́yìn kó wà lókè nu méjèèjì nípò rọ̀súl ju nàbíyù nìkan lọ torí pé gbogbo rọ̀súl ni nàbíyù kéde gbogbo nàbíyù ni rọ̀súl ó ní wàdúù nàlì wàlíì ṣùgbọ́n bí kò ti wá ga tó ní abẹ́ ti wàlíì ló wà o irú wàlí wo nu tí kò wọ́n ti ju tani lọ kí là ń gbọ́ yé mi o ipò wọn ju tani lọ ànábì ọlọ́run alùsùn náà kẹ́kọ̀ọ́ sọ yìí ipò wọn wà lábẹ́ ti àwọn ànábì ọlọ́run ọba ni ẹ̀rí ọlọ́run fi kan bẹ́ẹ̀ pọ̀yàn lé àǹfààní tó wà ní ẹkún wa náà ti dá yẹn pé kọ ní ìsìnkọ́mọ̀ kọ dúró délé lórí ẹ̀sìn gan ju pé kọ ọmọ béèrè ìjẹ́ karama lọ tó tó bá jẹ́ karama tó bá láti dá yẹn púpọ̀ káàkiri ẹ̀sìn ní karama kan ọ lè padà jọ rẹ lójú tó bá jọ rẹ lójú àyẹn lè jọ ìjọjú lè ṣẹlẹ̀ tó bá rí nǹkan àrísí èèmọ̀ kan lára káyipẹ́rù tó ṣẹlẹ̀ sí umaru ẹ̀kọ́ sáyẹ̀ sábà tákìdá àwọn ẹ̀dá ní kílẹ̀ mọ̀ tí ó ṣẹlẹ̀ ẹlòmíì ò fẹ́ mọ bọ umaru ìrọ̀lẹ́ lórí ipa lẹ́ni dẹ́ ẹ̀ dùn ká fún bàbá mi tó ṣe kíní kan tó sì bàkìdá àwọn jẹ kọ́lọ́n kó sànù wa ẹ̀wà rẹ̀ mú tẹ́sílà gbogbo orú nǹkan báyìí àwọn òtún gbàgbọ́ tiwọn gbàgbọ́ ẹ̀rí ìyẹn kí a sọ lórí kí á nígbàgbọ́ tó dáa ká lè de pàdé ọlọ́run ọba bẹ́ẹ̀ bákan ní ìgbàgbọ́ yé fún ọmọ yẹn àmọ́ nǹkan ni àwọn sábà ní wọn lọ ń kọ́ gbàgbọ́ lọ́dọ̀ àlejò àwọn fún mọ̀tàn sọ́dá ni wọn máa ń jòkó tu wọn ti máa ní àgbọ́yé rẹ̀ bákan náà ká mọ̀ pé ní àtidá alùsùnà táwọn sọ iná ní àtidá islam a ní ọ̀rọ̀ ló dé láàfin tó ń pín ìkan ní alùsùnà pẹ̀lúgbà táwọn èmi ti ń bá kidà wá alákidá ṣìyíyà alákidá sòfíyà àrímọ̀tẹ́bílà àríkàwárí àríkọ̀dàríyà àríjàmíyà àrímọ̀tìrúdíyà ìgbà tí nǹkan wá pọ̀ báwọn ó yẹ káàmù èyí tó tọ́ ní àbí òkè yẹ káàmù èyí tó tọ́ èyí tó tọ́ ní wà ló kọlà fún àtidá alìsọ́nà gbogbo tábàrà ẹ̀sọ́ ní àtidá islam tó lọ́n fi rántá ni àyẹ̀dọ́ àwọn rọ̀fọ́lá àgbẹ̀lọ́ rọ̀fọ́lá àtàlà kó jẹ́ káàlì pẹ̀lú kó jẹ́ káàlì dún nímọ̀ kó sì mú adó lórí òdodo kákan àbẹ̀lọ́ ọba gbogbo ọmọ yàtọ̀ sí agbátẹrù ètò kọlọ̀ ọkọ̀ mẹ́ta àti olókùnfà dáadáa fún wọn gbogbo àtàgbọ́n náà kọlọ̀ tí ó ṣe ní okùnfà rẹ̀ fún alájọ̀gbẹ́ndà alìkíyàmọ̀ هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته